nígbàtí a mú ọjọ́ òní pé arẹ́bìṣe nǹkan tí a ń ṣe yìí ọlọ́ọ̀bá náà dúpẹ́ fún látara àwọn orí rẹ̀ lóríṣiríṣi tó ṣe pé làákàyò àwọn èèyàn kò lè gbé orí náà tán láti kà á àmọ́ èyí tí ó tóbi jùlọ nínú orí òun náà nìyí tí Ànábì sallallahu alaihi wasallam tó ṣàlàyé nínú Sahih al-Bukhari من حديث معاوية بن أبي السفيان عليه رحمة الله رضي الله عنه تني النبي صلى الله عليه وسلم أني من يريد الله به خيرا يفقهه في الدين ìpè ẹni tí ọlọ́run bá fẹ́ ṣe oore fún oore tó ń jẹ́ oore ògidì oore òun náà ni kí ó fún yàn ní àgbọ́yé ẹ̀sìn ìyẹn lè jẹ́ ẹni tó kéwú tó lọ sílé kéwú yóò sì gbọ́ lárúbáwá yóò sì máa sọ jáde lẹ́nu fatafata fatafata àmẹ́rí pé kò sí ti ń jẹ́ àgbóyé ẹ̀sìn ní ọ̀dọ̀ rẹ̀ so bákan náà ìyẹn ti lẹni tí ò ti rẹ̀ délé kéwú tó ṣe tó yá ń ka àwọn ìwé ní kíńka ti ẹ̀wọ́ yọ̀ọ́ kan mọ Kùránì ká ó sì ka àwọn translations oríṣiríṣi yóò sì jẹni tí yóò ní àgbóyé ẹ̀sìn ìní àgbóyé ẹ̀sìn yìí òun ni orin ọlọ́run ọba orí ọlọ́run ọba ni fihàn lè má tí bá ṣe ẹni tí ọlọ́run bá ní kó ti rìn ní ìrìn àìgbàgbọ́ yẹ ẹ̀sìn rí tó padà tó yá tó tó wá rìn ní agbọ́nrin àgbọ́yé ẹ̀sìn òun ni ọmọ pé orí láńlá ni kíyàn ní àgbọ́yé ẹ̀sìn sábà ń ṣàlàyé àgbọ́yé ẹ̀sìn òun náà ni kíyàn ní súnà nẹ́bí sallallahu alaihi wasallam kíyàn jẹ́ ti ń ṣe ni ò tó bákan náà anabi sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé nínú yìí ike gbogbo tí a máa ń pè ní re ni àmọ́ kì í ṣe òun gangan ni ògidì tí ń ògidì náà la anabi ṣàlàyé fún wa òun náà ni ni tí ó ní nípa yẹn máa wáyé àwọn tó bá ń onísúnà ó ní kò so ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó gbọ́ ẹ̀sìn yìí ìyẹn lè jóni kí o ti rẹ́ni tó yẹ pé Islamic studies ó ní professor ń bẹ̀ kó máa lo aláṣẹ so àlọ́lá ni ọmọ ìdìndà sí káwọn ní ọmọ ìrún kí kátó wá sọ pé àwọn ìdájọ́ ọ̀rọ̀ ẹ̀sìn míì tó bákan náà gbogbo àwa tí à ń láǹfààní láti gbọ́ra wa so màá gbé láti àwọn tó ń jẹ́ àwọn ṣòyò ní ìlú Èkó yìí tó ń jẹ́ àwọn àfáà súnà so ìgbìyànjú wọn kì í ṣe gbìyànjú kékeré ìgbìyàn tó ṣe pé gbogbo ìgbà náà ni ìmọ̀ ń bẹ ìmí lójú anabizat yẹni pé ana ìmí gẹ́gẹ́ personally gbìyànjú àwọn àfáàsùn náà a máa jọ mí lójú ní ìlú yìí tó látara pé kí ni ní ìkólé kan lérí àti fọ́sùn anabi sallallahu alaihi wasallam ká tí wọn ò sì rẹ́dí láti wojú ẹnì kankan wọ́n ń bá tí wọ́n lọ láti pé tó náà nábì yìí ó ní yóò fi ẹsẹ̀ múlẹ̀ ní ilẹ̀ Yorùbá tó wá sí pé gbogbo àwọn tí wọ́n ń jẹ́ àwọn àfá onísúnnà bí wọ́n ṣe ń dó dédé nì tí wọ́n mọ́ mú àmúlùmọ́là àdàpọ̀ so ẹ̀rí pé ní ti ń jẹ́ súnnà nábì ó súnmọ́ kó tó ti tàn ká ju báyìí lọ ó súnmọ́ kó tó ti yí àwọn èèyàn ju báyìí lọ wàláhì àwọn àìkú láwọn àfá bẹ̀rẹ̀ láti àwọn sheikh wa ọ̀sán abdulghani juma sheikh abdulrahman bello sheikh sheikh tabidin usman àwọn ṣùyúkú wa náà ṣùyúkú wa àgbà àwọn sheikh mudin sheikh eh, murtado adédokun àti gbogbo àwọn ṣùyókù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n jẹ́ nìkan tí wọ́n ṣe pé wọ́n mójútó súnà nàbì sallallahu alaihi wasallam tuntun pé wọ́n ti ń pépè sí i tó ẹ wo lẹ́nu mẹ́ta yìí náà ẹ wo àwọn àwọn tiwọn nǹkan táwọn ṣùyókù yìí tí wọ́n eh, lápapọ̀ tí wọ́n rẹ́rì láti sọ pé bí irọ́ ṣe fẹ́ gbérí jáde tó bó ṣe lo bitirọ yẹn bá ti fẹ́ jáde ṣe tán láti táwọn yẹn sọ ẹ̀tàn jẹ́ ogun tó bá ti fẹ́ jáde àwọn tán láti tákù rẹ̀ ṣùgbọ́n ní súnmọ́ ìgbọ̀dọ̀ rí ni eléyìí kọ́lọ́ bá wa mú ogun wọn dúró kó sì bá wa san wọn ní ẹ̀san olóore tó bá kan náà gbogbo àwa tí a tún jẹ́ ọmọ ìyá náà tí a ń ṣègbìyànjú tí a ń ṣe àwọn programs oríṣiríṣiríṣiríṣi láti fi enlighten àwọn èèyàn kan fi lè rí òdodo ẹ̀sìn yìí kọ́lọ́ bá kí ọ̀sán ogun alẹ́ sàn kọ́lọ̀nkọ́ mọ́ gbogbo wa ní ipa gbogbo wa ní akí pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. naam n tó ń jẹ́ mọ̀ọ́dọ́ yẹn ni pé topic òun ni wọ́n sọ yìí òun náà ni الآداب الإسلامية بين الغلو والجفاء ìtumọ̀ rẹ̀ ni pé àwọn ẹ̀kọ́ wo ni Islam kọ́ wa nípa tó ní ń ṣe pẹ̀lú àṣejù àti àìṣe ètò nípa àṣejù àti àìṣètò al-adabu al-islamiyya àwọn ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ tí Islam ńlá kalẹ̀ fún wa bayna al-ghuluw tó ní ń ṣe pẹ̀lú àṣejù láàrin àṣejù àti àìṣe ètò tábà ń ṣàlàyé nípa tọ́pìkì yìí àwọn nǹkan bí oríṣi mẹ́ta níbi tọ́pìkì náà al-adabul islamiyya àwọn ẹ̀kọ́ islam ẹni pé kí ni islam fi kọ́ wa kí ni islam níbo ni islam ní ká dúró sí bayna al níbi pé bóyá àṣejù adabul islamiyya àwọn òkú kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn in tó ń jẹ́ pé yẹni ibi tí islam fẹ́ ká dúró lélérí tí yẹn ni pé ah, kí lè kọ́ ẹ̀sìn lérí ọ̀rọ̀ yìí ẹ̀yìn ni ah, àlàyé tí ń jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn wa òun lélẹ̀ yìí so ẹlẹ́kejì ẹlgòló àṣejù tí ń jẹ́ àṣejù agbọ́dọ̀ bí yẹ̀wò subakana ẹlìjẹ̀fà tí ń jẹ́ àìṣe ètò so al-adab islamiyya ọ̀pọ̀ gan-an kọ́dà ó ní í ṣe pẹ̀lú àwọn afáàmì tó bá fẹ́ sọ àdábù ìsìlámíyà wọ́n máa ń jẹ́ kó ma lórí al-mu'amalat tí wọ́n máa sọ nípa kí bòlá ṣe ń sálámà bòlá ṣe ń lò pẹ̀lú ara ẹni bòlá ṣe ń àmọ́ ìtí àgbàlérò kọ́ nìyẹn níbi tọ́pìkì yìí ìtumọ̀ ni pé màwa kífìlì ìsìlámíyà àwọn position islam náà ni tí wọ́n gbà níbi tọ́pìkì yìí lórí al-ghuluw wal-jafa lórí àṣejù tó bá ní àṣejù orúkọ oríṣiríṣi ni àṣejù ní àṣejù nínú èdè lárúbáwá wọn máa pè ní àtẹ̀sẹ̀dùd ilé kankankan tọkọjáàlà náà pè ní tatarruf òun náà ní jẹ́ bẹ́ẹ̀ òun náà pè ní al-ifrat so kíyàn àṣejù òun náà ní jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn kan wọ̀nyí àwọn náà pè ní atanatọ̀ so náà pè ní ata'ammuq ṣùgbọ́n àwọn kan yẹn tí Islam ti ń pè ní àṣejù ni òun náà ni mujawazatul hadd al-muhaddad kíyàn kọjá ààlà àwọn mujawazatul hadd ash-shar'i nínú tọ́ba ní ẹni ghala mana jawazal hadd ọkọjá ààlà níjẹba wọn wọn ni dúró síbí wọn lọ lè ti kọjá ààlà wọn ni one two three náà ni kò wí mo bá pàdé one tu, nǹka five ọkà six ọmọ náà three náà mo ní kọ́ ọ̀ka dé so irú ẹni yẹn ó ti ṣàṣejù nù nínú èdè Lárúbáwá ẹ náà ni àfa kan ẹ nígbà tá a fi máa ń ka àwọn tíra ní sanawi tíra kan bẹ tí wọ́n ń pè ní mọ̀kọ́mọ̀ àríwí ní ìdáàmà sàbáṣítà ó ní pàdé àti ọ̀gọ̀lẹ́nà ìdáàmà sàbáṣítà ó ń tó bá fẹ́ wẹ̀dò má lọ máa lọ lè bẹ́ sáàrin odò rama mú ní ètè tí wàlá tàbùlẹ́nà ìrámá sàbàṣà ẹni kí wọ́n kọjá àlà gbà tó bá fẹ́ máa wẹ ìwẹ̀ tá a bá ń sọ nípa àṣejù àṣejù a máa ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ ìṣẹ̀mí ayé èèyàn tó bákan náà àṣejù a máa ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tábà ń sọ nípa ọ̀rọ̀ ayé kò sẹ́ni tí ó ṣùjù táwọn èèyàn ń yìn nípa ọ̀rọ̀ ayé gan ọ̀rọ̀ ayé kí wọ́n ṣàṣìjọba ní aláṣejù ní lágbájá oúnjẹ rẹ̀ pọ̀ oúnjẹ àjẹjù ní àà wọ́n sọ̀rọ̀ lásọ jù èyí tó máa ní pé alásọ tán ọ̀rọ̀ so kò sí algolo kò rí ẹ̀yìn rí níbi kankan kí wọ́n ṣàṣejù kan wá ní òṣèdà kódà ń gbà mí àwọn Yorùbá máa ń sọ ní tí wọ́n bá ń jà òun lọ lẹ́bi òun lọ láàrin o àmọ́ àṣejù a máa sọ ní di ẹlẹ́bi òun lọ láàrin o àmọ́ ọwá ti wá sàṣejù wọn à ní kí ló ti fọ́n ni àwọ̀sẹ̀ ni àbọ̀tà yìí náà ti wá pọ̀ ju àṣejù yìí náà ti pọ̀ ju àwọn ti sàṣejù ju tí yóò padà wá di ẹlẹ́bi kò síbi tí wọ́n ti ń rí tó wà ní òṣèdàbáwọn àmúṣe sàṣejù náà lọ́dà wọn ni wọn kò ṣe dà ní bí lápẹjú yìí nìsín bóyá nìkan ó bu bàtẹ́ nìyẹn bu ló ń bá mú ọ̀bẹ lọ́ba gún ẹnìyẹn wọn ní kí ló dé òun lọ́kọ́ bù ẹ ó bu ọ ẹ ah. tó wá sí ti wá pọ̀ ju so àṣejù nìyẹn bẹ́ẹ̀ náà nípa ọ̀rọ̀ ẹ̀sìn èèyàn jẹ́ aláṣejù Islam ó ṣe àṣejù níwọ̀ fún wa òun náà máa ń pè ní mujawazatul hadd ash-shar'i ìtí ń jáde jù ní pé kéèyàn máa kọjá àlà tí ẹ̀sìn ní kí wọ́n ní àà ah, ah, mi ò ní dúró síbẹ̀ tí lè mọ̀ ibi tí islam bá ní ká dúró àfi kéwìn ọmọ òkú ìbúlà nẹ́bí sallallahu ní ká dúró ibi tá nẹ́bí ní á dúró ní lérí ọ̀rẹ̀ sùn níta nẹ́bí ní ká ṣe ní kí wọ́n ní àyẹ̀ kò tẹ́mi lọ́rùn eléyìí òun náà so àṣejù yìí ọlọ́ọ̀bá subhanahu wa ó ṣọ́ wa níbi ká jìnà sí gbogbo tí ń من ayé القرآن، الله ọlọ́wọ́ bá ń sọ́nà suratul hajj من ni a'udhu billahi في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم قلني وجاهدوا في سبيل الله وجاهدوا في الله اجاغوا اسي بنجو تجوني ميولون حق جهاده ní ìjagun lódodo ẹni pé ní òdodo ìgbìyànjú sí tọ́lọ́wọ́ ọba wọ́chtabákùn olúwa ní èmi ni mo ṣàyí ní ẹ̀ṣà tí kẹ mọ́ jẹ́ múmi ní ọwá ní wà máa já àlà àlẹ́ikùn min haraj wà máa já àlà min haraj ẹni pé tí ń jẹ́ àṣejù nínú ọ̀rọ̀ ẹ̀sìn àṣejù kò sí tí ó pa fún yàn ìnira ni ọlọ́ni tí ó fa ìnira fún yàn ni ọlọ́run ọba ìwà fún yín nínú ẹ̀sìn òwà ìnà ọlọ́wọ́ Ibrahim sẹ́rí ẹ̀sìn tẹ́ǹsìn yìí ẹ̀sìn bàbá ńlá ni anabi Ibrahim ẹ̀sìn Ibrahim náà sì ní ni ẹ̀sìn ìrọ̀rùn gbogbo aná láti gbọ́ Ibrahim gba alayhi salam gba tí àwọn baba re tí àwọn ń ṣẹ̀ ní awon ń ṣẹ̀ mí látara pé n tó le ni igi wọ́n gbẹ ní èrè wọ́n sì di ni ọlọ́run wa Ibrahim alayhi salam ó tọ́ sí ona ọ̀nà tó ṣe pé ọ̀nà ìrọ̀rùn òun náà ni pé ah, ó wá wò pé gbogbo tẹ́yìn ṣe yìí ah, fìtínà lélẹ́yìí ah, wala yubsir wala yughni ankum shay'an kí ló dé tẹ̀ ń sin nǹkan tó ṣe pé kò lè gbọ́n tẹ́ bá ń wí kò lè rí náà rí yín láǹfààní kankan ti ń ṣe fún yín so àwọn tí wọ́n ń jẹ́ àwọn ìjọ anabi ibrahim àwọn bàbá rẹ̀ àti àwọn aráàlú wọ́n tako anabi ibrahim nílùú bí wọn náà ní pọlọ́wọ́ bá pé ẹ̀sìn rọrùn ní ẹ̀sìn anabi ibrahim wọn náà ẹ̀sìn tí kò lẹ́bọnú tí ọ̀rọ̀ bá padà tó ń bọ́ síwájú á padà máa rí wípé kò sí tí ṣe tí ti ṣe Islam fìtínà náà ni èèyàn ò máa ṣe. tó bá kan náà al ọlọ́run ọba subhanahu wa ta'ala bí ó ṣe ń kìlọ̀ rẹ̀ fún àwọn al tánàbí náà ń pariwo ipe ẹ̀yin al-umma mi ẹ máa ń ṣàṣejù bẹ́ẹ̀ ni àwọn tó ti kọjá àwọn tó ti kọjá nínú àwọn Yahudi ni àtàwọn Nasara ẹgbà àwọn Christian àtàwọn Jew ọlọ́wọ́ bá rán anabi Isa alayhisalam ọ̀rọ̀ anabi Musa alayhisalam ìgbà tí sì ń gbé ẹ̀sìn kan ọlọ́run àti àwọn ẹ̀sìn míì tó ti kọjá náà nínú Bani Isra'il yìí ọlọ́wọ́ bá ń jẹ́ kó yín wọn pé òun ọ̀fẹ́ ẹ̀yin tí a fún ní tíra ẹnikẹ́yìn yahudi àti àwọn nasara látàgbọ̀lú fìdí nìkan olúwa ni ẹ má kọjá àlà níbi ẹ̀sìn tẹ́ bá ń sìn nítorí ní alghulu olúwa ní ìfẹ́ fún yín wala taqulu ala Allahi illa al-haqq nítorí bá ti fẹ́ sọ nípa ọlọ́run ọba ẹ̀jẹ̀ máa jẹ́ òdodo ọ̀rọ̀ tó mi pé àṣejù ẹ ti máa rí àwọn ọ̀nà tí máa ń gbà wáyé báyìí àkọ́kọ́ nù alghulu fi haqqillahi ta'ala kí wọ́n mọ́ sàṣejù nípa àwọn ẹ̀tọ́ ọlọ́run ọba tó ní pé kí wọ́n máa gbé ẹ̀tọ́ yẹn síbi tó yẹ kí wọ́n gbé e sí sọ ẹ̀yà kan ní nínú àwọn ẹ̀yà àṣejù tí ó lágbára ọlọ́run wá ní innamal masihu Isa ibn Maryam رسوله رسول الله وكلمته ألقاها إلى مريم قلوا أن شريع النبي عيسى تنقل يسوع رسول الله أجيشي ميولون وباني كوكينشي أملون وبا أجيشي أولون كوكينشي أملون وبا سبكنا وكلمته ألقاها إلى مريم قلوا في أولون وبا في رنسي gbólóhùn kan ni tọ́lọ́wọ́ bá fi lọ́lọ́wọ́ bá fi dáa àmọ́ gbólóhùn yẹn ó fi ránṣẹ́ sí Maryam ni kí ni gbólóhùn náà òun náà ni pé kún fọyàkùn máa jẹ́ ọmọ yẹn ni pé lóyún kó tó sì máa dé bímá kó sì bí ọmọ yẹn so olúwa tòun ti eléyìí náà pé wá ń ọmọ ìmí ọlọ́run pé di ọlọ́run ṣe nígbà tí yẹn bá tí wọ́n ń ṣe ẹ̀sìn kírísítẹ́nì hùn tí bá ń bá wọn sọ̀rọ̀ ìyẹn wọ́n pé áá ah, ah, ọ̀dọ̀ ọlọ́run mọ̀ ní wà o ọ̀dọ̀ ọlọ́run ní ìmọ̀ná wà tí ó bílí pé ẹlòmíì tó bílí bá sọ̀rọ̀ ẹyọ kan ọyọ kó wò pé á kì ní yìí ṣẹ̀sìn lóòótọ́ àmọ́ ló tó lọ sí ẹmọ tó bá ń sọ̀rọ̀ fúnra wọn tó mú lè sí rédíò máa mọ́ gbọ́ ọ̀fẹ́ àkókò ah, yẹ kí láká yìí náà lè sọ níbi yìí wọ́n lè máa sọ ní ìsìn wọ́n ní ọlọ́wọ́n tó dá ayé tó dá ìlẹ́lẹ̀ tó dá sánmọ̀ tó ṣe kíní kan wọ́n mọ̀ sọ àwọn tó bá kàtó yá nìsín ẹ̀tù mọ̀ gbọ́ jésù ọlọ́run ah, ah. ṣé sánmọ̀ ilẹ̀ tẹ́sán pọ́lọ́wọ́n bá dá yìí ṣé jésù lọ́dà ni so ẹ̀yin ò lè sọ pé òun lọ dà ẹ̀ sọ bẹ́ẹ̀ so àmọ́ ṣe rí pọ́blẹ́mù ọ̀rọ̀ wọn gangan ṣe rí tó bá ṣe sáwí tó ti tú fírí tó ti tọ̀ nípa rí yóò rí pé nǹkan kan náà ni wọ́n jọ rán papọ̀ pẹ̀lú àwọn àwọn kírísítẹ̀lì àtàwọn oníṣúfí torí wọ́n padà sọ fún yín wọ́n ní àà ẹ̀yin ò tí rí salvation ni tó ní ẹ̀ tí rí salvation gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àwọn oníṣùgbọ́n ọmọ ní pé ẹ̀ tí ṣe gíní ẹ̀ tí ìwòsúlò ni so tó ní pé kílẹ̀ náà pé tẹba ní talọ́lọ́run wọ́n dà inú pé àbí ẹmọ bí ó pé talọ́dá sọ́nà talọ́dá ilẹ̀ ni ọlọ́run òkè tàwa ní jésù wàhálà dé so gùlù lọ́wọ́ bí sọ́nà Al-Qur'an pé laqad kafara alladhina qalu inna Allaha huwa al-masih olúwa ní àṣejù ńláńlá tí ò jẹ́ kí èèyàn jẹ́ olùgbàgbọ́ mọ́ náà ni àwọn tí wọ́n bá ti sọ pé al-masih pé anabi Isa ó ní huwa al-ilah sọ́nà ọlọ́run ṣùgbọ́n olùsọ̀lẹ̀ jẹ́ ọlọ́run ọba ẹni tẹ́ pẹ́yìn náà pé Mariam ìyá rẹ̀ wọ́n á kọ́lá mò ń gbọ́ kan níjọ́ kan nínú rédíò náà ni mò ń gbọ́ Mary ìyá ọlọ́run ìyá ọlọ́run táwọn ni bàbá ọlọ́run sọ ẹ̀rùn kan so yóò mọ̀ pé ìyá ọlọ́run ní jẹ́ ìyá ọlọ́run pé nígbà tí ọlọ́run fi ń dá sọ́nà náà níbo ni ọlọ́run gẹ́gẹ́ wà so ni ó fi rí pé àṣejù láńlá náà ni ọlọ́wọ́ bá ń kìlọ̀ fún àwọn Banu Israel níbi ayà yìí ipé ya ahlul kitab la taghlu fi dinikum ẹyẹ kọjá àlàmọ́ níbi ọ̀rọ̀ ẹ̀sìn yín wala taqulu ala Allahi illa al-haqq tí a bá fẹ́ sọ nípa Ọlọ́run ọba òdodo ní kẹ́ sọ nípa Ọlọ́run òdodo ní ẹgbọ̀dọ̀ sọ nípa Ọlọ́run Ọlọ́run ní innamal kò ní bàtàn kankan pẹ̀lú ọlọ́wọ́n ọba wa kalimatuhu alqaha ila Maryam gbólóhùn tọ́lọ̀ fi dá Ànábì Ìsá gbólóhùn tó fi dá ọgbà yòókù náà ni sọ pé máa jẹ́ èèyàn pẹ̀lú àṣẹ ìyẹn ọlọ́run ìsìn jẹ́ èèyàn tó náà ni pé mùsùlùmí ìṣàṣejù níbi ọ̀rọ̀ ẹ̀sìn bọ́lọ́run ṣe kọ́ fún àwọn apá àgbọ́dọ̀ ṣàṣejù bẹ́ẹ̀ náà lọ́kọ̀ fún àwọn tí wọ́n ti ṣáwájú wa náà pé a gbọ́dọ̀ ṣàṣejù nípa ọ̀rọ̀ ọlọ́run ọba nípa ọlọ́run gangan a gbọ́dọ̀ ṣàṣejù nípa rẹ̀ níta bá fẹ́ sọ ọ gbọ́dọ̀ jẹ́ déédéé tí ọlá ní bóun ṣe rí nìyí bóun ṣe jẹ́ nìyí bóun ṣe máa ń ṣe nìyí déédéé bí Ànábì sallallahu tó bá sọ fún wa nípa ọlọ́run nípa ìròyìn rẹ̀ bó ṣe jẹ́ bó ṣe rí náà ni mùsùlùmí gbọ́dọ̀ sọ nípa rẹ̀ so aya yìí ó ń ṣàlàyé pé n ti ń jẹ́ àṣejù mùsùlùmí ọgbọ̀dọ̀ jìnà sí àyà suratul nisa àyà 171 náà ni àyà tí mo kà yìí wà. bákan náà nínú títà nẹ́bí sallallahu alaihi wasallam ó ní ànábì ní pé inna ad-dina yusrun ànábì ní fẹ́ rí ẹ̀sìn ìrọ̀rùn náà ni ẹ̀sìn yìí anábì ni wọ́n lè yàṣáàdà dínà àṣàdún ìlà ọ̀gọ́lẹ̀bà anábì ní tẹwárí ẹnìkan kò ní máa lọ lè mú ẹ̀sìn lé kankankankankan kọmọ kí n tí ò sí nínú ẹ̀sìn gbọ́ ẹ̀sìn ìlà ọ̀gọ́lẹ̀bà ẹ̀sìn yẹn padà lámọ́lẹ̀ ni ilé kankan yẹn yóò la ẹni yẹn mọ́lẹ̀ so anábì sallallahu alaihi wasallam wọ́n first يعني فصددوا وابشروا واستعينوا بالغدوة والروحة أنا ابن تباري بي هي دودي ديو ديو رسين تولينا اما ويرا و نيداجي اتنيرو لي لدو الله وبا so anabi sallallahu alaihi wasallam ń yí wa ipe gbogbo tí bá ń tí ń ṣe ìrìnlẹ̀ kankankan nípa rẹ̀ so yóò padà yí ma lọ́wọ́ ni nínú àwọn àfẹ́sìn wọn pẹ́ nìkan ní ibn munir wọn náà wá ṣàlàyé pé ó ní ọ̀rọ̀ àyìnà wọ̀rọ̀ àmọ́ kọ̀bìlánà ó ní ìbínú mo lérè mi gangan èmi gangan lè fún ara mi wọ̀rọ̀ àmọ́ kọ̀bìlánà àwọn tó ṣáwájú wa gan àwọn náà tó ti rí wọn ti experience ẹ̀ ipe anna kulla mutanatti'in yanqati' gbogbo ẹni tó bá ti ń le kankankankan nípa ọ̀rọ̀ ẹ̀sìn líle òun kò lè bá líle òun kó ní bí wọ́n ṣe máa bá lọ láíláí nù yóò padà já kò lè rí lílé òun bá lọ nínú ọ̀rọ̀ ìṣẹ̀mí ayé ẹ̀sìn torí tí ò bá ti bá ẹ̀sìn wá èèyàn lè rí kìbọ́ kọjá ẹ̀sìn. Ànábì sallallahu alaihi wasallam ó tún sọ níbi hadith mi ó ní ahabbu din ila Allah al-hanafiyyatu as-samaha. Ànábì ní ṣe rí ẹ̀sìn tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jù òun náà ni ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn mímá ẹ̀sìn tó ṣe pé ẹ̀sìn yìí jẹ́ ẹ̀sìn tó rọrùn ayé àṣàhàlà ẹ̀sìn tó rọrùn ló ń báwọn so gbogbo àwọn hadithi yìí nǹkan tí ń jẹ́ kó yé wa òun náà ni pé mùsùlùmí ó gbọ́dọ̀ sí ilé kankan kankan nínú ẹ̀sìn ilé kankan nínú ẹ̀sìn yẹn ni pé àṣejù nínú a máa wáyé nítorí ọba ìyẹn máa ń ìyẹn mọ́ ń sàṣe jù bákan náà àìṣe ẹ̀hẹ́ jíkẹ̀rọ jíjá níbù ti àìṣe náà nítọ́pẹ́ ní àìṣe ètò òun náà ni kí wọ́n máa dé àìnà ádámú mujawazat al-hadd kí wọ́n máa dé àlà ash-shar'i àlà tí òfin islam là kalẹ̀ tí n ta fẹ́ kó ṣe débi tó pé ṣe dé àyín kí wọ́n ni a ìyẹn ò ní sí débẹ̀ o àbí kí wọ́n ṣe bá mi ní ọ̀nà tí ẹ̀sìn oníkéyàn ó ṣe ẹwọ lápòjúwe bọ́sì Islam ó ti la òfin bí èèyàn ti máa ń múra lọ́kùnrin lóbìnrin Islam ti là kalẹ̀ sókè wọn rọ ayà pé ah, èmi ò ní ṣe báwọn tèmi tó má padà wá síbẹ̀ nínú láìsàlá àìṣe ètò òun ní jẹ́ aljafa so àìṣe jù òun ní jẹ́ alghulu tó náà ni alifrot àti atafrit tó mùsùlùmí ó gbọ́dọ̀ jìnà sí méjèèjì yanyan yẹn gbọ́dọ̀ jẹ́ aláṣejù yẹn gbọ́dọ̀ jẹ́ aláṣe ètò ní gbogbo tí bá rẹ̀ ẹ̀sìn náà ni táwọn afọ́ bá ń sọ̀rọ̀ nípa hadith mọ́ kálẹ̀ kan pé ad-dinu yusrun wa la yushada ad-dina ahadun illa ghalaba tí wọ́n máa ń kà fún nínú àwọn kọ́ìdá yẹnì kọ́ìdá ìsìn tó lágbára nítorí pé gbogbo gbà náà lè yẹn níbi rẹ̀ gbogbo tí yẹn bá ń ṣe sùmánà ní kékeré yẹn jẹ́ ẹni tó jẹ́ ẹni ẹni tó yẹ ni mọ̀tàwọ́fẹ́ ẹni tó jẹ́ ẹni tí yóò mọ̀ wá rí fún káàkiri ọrùn ìrọ̀rùn náà ni náà lànàbì fi ní pé ànàbì ní ẹni àrífkù máa kí àná rífkù fi ṣe in ilẹ̀ àjánà hù ànàbì ní tí yẹn bá ń ṣe láyé tí yẹn bá ti rán fi ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ṣe tó ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nǹkan yẹn yóò dáa ó ní wá máa kọ́lá àfiṣẹ́ yìí tí ẹ bá rí tí ẹ̀dẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá ti kù níbi nǹkan tó ṣe pé tí wọ́n fi rọ́pò ẹ̀dẹ̀ ó náà ní ilé kankankankan anábì ní ilà ṣáàlà yóò kó láìsí bá nǹkan yẹn ni so mùsùlùmí bóòlù yóò ṣe wá dá ẹ̀dẹ̀ mà bóòlù yóò ṣe dá ilé kankankan mà àfi jẹ pé ìyá sínú àyà al-Qur'an àti sunna anabi sallallahu Alaihi Wasallam. sallam ẹlòmíì wà ń tiẹ̀ tó ṣe pé òdodo òdodo lòun máa ń pè ní kankankankankan tí ó ní wàhálà yìí ti pọ̀ jù ẹ so tẹ́ bá ti gbọ́n tí ń ni. ohun nípa ẹnìyẹn dúró ti òdodo ni ẹlòmíì ọmọ wa sọ pé náà ẹ àwọn ẹ̀rọ àwọn lágbájá wọn ò lé wọn ò lé tẹ́ bá ti rán pẹ̀jú wọn ò lé tán sọ ohun yẹn ni pé wọ́n ń ṣàṣètò ní sọ àṣètò ní sọ sobi kẹ́lù mi ọmọ sàpèjúwe nìsín kó ní ẹ máa sọ pé kí wọ́n máa ń ṣe ṣòkòtò kí wọ́n máa ń ṣe ṣòkòtò wà lókè kọ́ máa kọjá ọkọ̀ ẹsẹ̀ ní gbogbo àkọ́mọ̀dé ẹsẹ̀ ẹ lọ wọ àwọn kan àwọn náà ń ṣe súnà bí àmọ́ ṣòkòtò wọn ibi tó bá wù wọn ni máa ń ẹ̀sìn ọlọ́run ọba lélẹ́yìí ṣùgbọ́n ní pé bá ń ṣe máa ń dá àṣẹ jù alkùrán ló ṣàlàyé rẹ̀ hadith anabi sallallahu alaihi wasallam ló ṣàlàyé rẹ̀ bá ń ṣe máa ń dá àìṣe tó mà hadith anabi ló ṣàlàyé rẹ̀ bákan náà súnà anabi sallallahu alaihi ló ṣàlàyé rẹ̀ ṣe rí àìṣe jù nínú ẹ̀sìn àwọn ewu wà ń bẹ̀ kan ẹni tó bá ti jẹ́ aláṣejù nínú ẹ̀sìn kò síbi tí ó padà já sí ju pé ó já sínú ewu lọ lára nǹkan tí àṣejù a máa dálẹ̀ fún yàn alghuluw yuaddi li sahibihi ila ash-shirk billah sàṣejù wọn lè hàn débi ẹbọ nítorí wọn ti fẹ́ràn àṣejù jù yóò ti débi ẹbọ àṣejù a máa gbéyàn débi ẹbọ ẹ̀rì kí mo káyà fúnra lẹ́kan kọlọba ní yayọ alladhina amanu la taghlu ya ahlal kitab qul ya ahlal kitab la

tẹ́bá ní ọlọ́run ẹ̀sìn mi ọlọ́run wo ní ẹwọ́gbọ́ ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run náà ni irú ọ̀rọ̀ yìí àṣejù láńlá ni irú ẹni tí bá ń sọ rú ìyẹn sàbí ìbóyá èèyàn tako nǹkan kan nínú àwọn ìtọ́lọ́wọ́n ọba ń ṣe ní ẹni tí ọlọ́run mọ ogun nǹkan ní ẹ̀sìn mi ogun nǹkan ọlọ́run ọba mà so irú àwọn ọ̀rọ̀ báyìí bóyá nǹkan kan ní ń ah, ọ̀rọ̀ àṣejù ni ara rẹ̀ náà ni kí o tún máa sọ pé ọlọ́run pé mọ́mọ́ ni ọlọ́run wà ní gbogbo kò síbi tí ọlọ́run ọba ò sí pé ọmọ sọ pé kò síbi tí ọlọ́run ọba ò sí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó le jù so mùsùlùmí gbọ́dọ̀ lọ lè wádìí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ àwọn kan náà ti pé èèyàn ní kà nípa ọlọ́run tó ṣe pé èèyàn sì nímọ̀ pé bá bá ńlá wàhálà lèèyàn kó síra rẹ̀ lọ́rùn ẹwọ lápèjúwe nìsìn kí ọmọ nàìjíríà kan mọ̀ pípé ń bo ni president wa ń gbé níbo ló wà kí o ní ohun ọmọbi tí ń jẹ́ ọ́fíìsà àmọ́ àmọ́ ìtìlúkan níbo ní kí èmi ọmọbi tó wà wọ́n mọ̀ bí pé sọmọ nàìjíríà ni wọ̀nyí náà bóyá tó wà wo ojú orí ọmọ yẹn rí wáyé secondary school ẹ wá òkè à tó ń bó ṣe wáyé ọmọbi tí president wa ń gbé tó bẹ́ẹ̀ náà ni wàlẹ̀ láì mọ́sàlù

ó ní kí ọmọ tó kò síbi tí ọlọ́wọ́ ọba wà kódẹ̀ tó wá rẹ́ lómi yóò tún mọ báwọn èèyàn jà sí kí ẹ ti mọ ní ọlọ́run wà lókè sánmà kò síbi tí ó sí ó yẹ kó farabalẹ̀ kó wádìí pé kí ni ìtumọ̀ bẹ́yìn ń sọ gan-an tó ìtumọ̀ tó ń sọ ní pé kìí sí pé kìrìpá ni pé ọlọ́run ọba ọmọ kan ti ń lọ ní gbogbo ààyè ọmọ pẹ̀lú ìmọ̀ rẹ̀ àwọn kìtà bá ń béèrè pé ń bo ni ọlọ́run ọba wà sókè àlọ́ àrùsì ni gbogbo tí ń lọ lórílẹ̀ ayé náà lọ́wọ́ bá mọ̀ ayà Quran hadith anabi sallallahu alayhi wa sallam ọwọ́ àrẹpẹtẹ ọlọ́wọ́ bá wọn kọ́ yẹn pé arrahmanu ala al-arshi istawa olúwa ọba ó ní mo wà ní òkè al-arshi kí ibi tí mo wà nù. tó bá kan náà ọlọ́wọ́ bá ó tún wá ń sọ nínú al-Quran wípé am amintum man fi sama sọ́kàn yín balẹ̀ sí man fi sama ẹni tó wà ní sama an yà ṣífà bí kò mọ̀lì àrùbọ̀ kó ní kílẹ̀ kó jìmọ̀ yín lẹ́sẹ̀ sọ́kàn yín balẹ̀ ni tó bá ní kílẹ̀ ó jìmọ̀ yín lẹ́sẹ̀ kílẹ̀ lẹ́sẹ̀ tó rí pípẹ́ am amintu man fi sàmà an yursila alaykum hasiban sọ́kàn yín balẹ̀ ni sí ẹni tó wà ní sánmà. so àwọn àyà yìí ó yẹ kó kílẹ̀ ètò ọlọ́run ọba òkè sánmà lọ́wọ́ ẹ wò gbà tí ọlọ́run fún al-Qur'an ipe Fir'aun gbà tó bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ fún ànábì fún àyànnì tí fìràhàn tí anabi musa ń jíṣẹ́ fún ìgbà tí ọ̀rọ̀ anabi musa sú fìràhàn ó wá ń sọ pé a ah, èmi o òun ti ba bá ọlọ́run ọba tí musa ń júwe fún òun fẹ́ bá fa wàhálà ọwọ́ ní wọn wá àwọn wọ́n ń jẹ́ àwọn wọn wá wá ya lè sọ̀rọ̀ ó ní wọ́n mo fẹ́ kó bá mi mọ òkè sórí tí ó la'alli abluga al-asbab mo fẹ́ gun akaṣọ asbab as-sama ń gun dé sánmà ni lè àtọ́lẹ̀ á ila ilahi Musa mo fẹ́ wu ọlọ́run ànábì Musa gan wa inni la azunnuhu kadhiban mo ń sọ̀spẹ̀tì ẹgbẹ́ rọ́ nípa fún mi so ànábì Musa ń sọ pé kìlọ̀ wà ní pé kéèyàn ọmọ sórí eléyìí ara tí ó yẹ kí mùsùlùmí ó kíyèsí ni tí ń jẹ́ àṣejù láàrin àṣejù àtàṣe ètò ìmì láàrin rẹ̀ so ẹni tí ó bá wá dúró dédé ó ní pé yóò dúró níbi tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi ọ̀rọ̀ ara rẹ̀ sí tó fi àyà al-Qur'an sí lẹ́kẹ́tẹ́ tó sọ pé ibi tí mo wà rí so mùsùlùmí náà wá gbà pé ibi tọ́lọ́run ọba wà lélẹ́yìí so hadith anabi sallallahu alayhi wa rahimahullah ẹ̀yìn ṣe islam tèmi yà rahimahullah wọ́n tí a bá wọnú alkùrán wọ́n ló lé ní ọ̀nà yóò ẹn tó bá ń kàrí alkùrán ó lé ní ọ̀nà 200 ní ẹ̀rí tí ó fi mọ̀ pé ọlọ́wọ́ba yìí ọba tó wà ní òkè sánmà ni wọ́n ló lé ní 200 ẹ̀rí ọlọ́wọ́ tó sọ bọ́ pé ilé iyẹ́sà ẹ̀dùn lọ́dún mọ́tọ̀ yìí wù wọ̀là ẹ̀mẹ́lú sọ́ọ́lẹ́hù yàrá olúwa ní ọ̀dọ̀ mi ni àwọn gbólóhùn tó bá dá ní ma ń gòkè wá ní ma ń gòkè wá lẹ́yìn so ara àwọn ẹ̀rí ipe òkè ni ọlọ́run ọba wà náà so bákan náà lára rẹ̀ náà tún ni anabi sallallahu alaihi wasallam njọ tó lọ sí al so gbogbo àná la ìtàn rẹ̀ ti ike ńgbà tí ìrún fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá ní kí anábì sallallahu alaihi wasallam kọ́ wá sí ọ̀dọ̀ òun ní sánmà tó gbogbo nǹkan so kámọ́ àmọ́ sọ pé irú ọ̀rọ̀ pé kò síbi tọ́lọ́wọ́ bò sí náà lámà wá wí àtàwọn hadith mi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ní pé kéèyàn ọmọ ṣerú nǹkan báyìí kéèyàn ọmọ sọ nípa ọlọ́run àṣejù tó lágbára ni so bákan náà lára àwọn àṣejù tó lágbára nípa ọlọ́run ọba òun náà ni kí mùsùlùmí kó kọ́lọ́n kó ṣe nǹkan kí mùsùlùmí ọmọ fapájánú kí ọmọ gbà fún ìtọ́lọ̀wọ̀n bá bá dálẹ́jọ́ ìyẹn sàfihàn tọ́lọ̀wọ̀n bá ní ìtọ́lọ̀wọ̀n bá kórìíra jùlọ náà lọ́ fi máa nínú ìbẹ̀nu Al-Qur'an pé èyí pé ọjọ́ tí sẹ́ńtí bá wá ń lò òun bínú ìpapájánú lórí nǹkan tọ́lọ́wọ́ bò ṣe fún ẹnìyàn ń ṣàṣejù pẹ̀lú ọlọ́wọ́ bá ní tọ́ bákan náà ẹni tó tó wá dúró tó wá nítọ̀ wípé èmi tèmi o nípa ọlọ́run bí tó ni pé kọ́dà ẹtún mọ̀ wá ṣe tó kejì o ẹni pé tó ń fọpájánú la pè ní àṣejù ẹni tó wá dúró tóun ní èmi kò sí pé ń bẹ́ẹ̀ kò sí pé ń tọrọ kankan lọ́wọ́ rẹ̀ tó ti dálẹ́jọ́ náà ní ní ọmọ ìtẹ́lẹ̀ kádàrà wa náà ní so irú yíò kí ní jẹun àṣẹ ìtọ́nù so mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dúó lọ́nà méjèèjì yìí bóyá ní pé ọgbọ́dọ̀ wó wípé ọ̀nà wo ní wàá gbàdó láàrin nípa ọlọ́wọ̀ba tí ó yẹ kí yẹn ó ṣe lérí iṣẹ́ tó ń fi okú lẹ̀ fún ọlọ́run ọba irú ẹni òun lòun wà ní àárín àṣejù tó ń jẹ́ al-adab al-islami nù ẹ̀kọ́ tí ẹ ti kọ́ wa láàárín àṣejù àti àìṣe ètò so àṣejù tí mo sọ yìí ó mọ̀ ń sọ̀yàn di ẹlẹ́bọ pẹ̀lú ọba tí ẹ bá lọ lè wo àwọn tí ń tọ́kọ́ bẹ̀rẹ̀ tó jẹ́ kí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ní orílẹ̀ ayé so táwọn afábá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ẹbọ wọn sábà máa mẹ́nu kàn kò sí tó fà ju àṣejù lọ àṣejù àwọn èèyàn wo àwọn kan láwọn ẹni ọlọ́run wípé á ẹni ọlọ́run làwọn ẹni yìí á àwọn ẹni yìí wọ́n yẹ ẹni rí so Ibn Abbas radiyallahu anhu ó ní àwọn ẹni yẹn wípé ara tó máa ń ṣe ni pé táwọn èèyàn bá ti ń lọ sí hajj ní àsìkò jahiliya àwọn ènìyàn wà jòkó bí ká ní pé yẹn ń dín pọpọ́f àbí mọ́sà ní wọ́n mọ̀ wá dín fáwọn èèyàn fún gbogbo ẹni tí wọ́n ti ń kọjá wọn nìkan máa jẹ́ lọ́fẹ̀ẹ́ máa jẹ́ wọn jẹ́ wọn jẹ́ ọ̀yàn wá rí pé á ah! àwọn ẹni rí ẹni yìí so even Ibn Abbas radiyallahu anhu òun náà fi rinlẹ̀ pé àwọn ẹni rí ni wọ́n ìgbà táwọn ẹni yẹn kú àṣìkí ló padà fa ń tí ọ padà dá ẹbọ́lẹ̀ lórílẹ̀ ayé wọ́n lọ pé àwọn ẹni yìí á ah! àwọn ẹni mímọ́ ni so tán bá ti ń kọjá láyé wọn ọkọ̀ mọ̀ ń dúó níbi tán sí wọ́n sí àà ah, ah, àwọn ẹni rere ìgbà tó yá ń wò pé à ah, ẹjí ká sàmì sí àyè yìí ìgbà tó yá ń tó ní pé hmm, ọ̀rọ̀ àmì kọ́ ẹ̀jẹ̀ jí ká ya èrè wọn síbẹ̀ ṣùgbà tó jọ lọ lódì pé wọ́n padà sí ní kí wọ́n ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ní ṣètọ́nà wa bá wọn pé à ẹ máa tọrọ nǹkan níbi àwọn ẹni rè yìí ni àwọn ọlọ́run táwọn bàbá yín ń bí ẹbọ so bákan náà àṣejù tẹ́ rí yẹn ní ń jẹ́ káwọn èèyàn kí wọ́n máa sọ nǹkan tó ń jẹ́ nǹkan sọ di ìwọ̀ mọ́ra wọn lọ́wọ́ nítorí jẹ́ ìwọ̀ àṣejù máa jẹ́ sọ di ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala ó sọ fún ànábì sallallahu alaihi wasallam bí sọ يا أيها النبي لما تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك so ọlọ́wọ́ bá ní pé wà nẹ́bí tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ sọ di èèwọ̀ yẹn ni pé in tí ọlọ́wọ́ bọ̀ bá ti pè ní èèwọ̀ má pè léwọ̀ ara rẹ̀ àìmọye lómi kan tó jẹ́ nǹkan ẹ̀tọ́ lónìí ó ti sọ́ ara di lẹ́nìkan ń sọ pé kẹfìmọ̀dì kan mọ̀ mú míkì má so ìbá àtàwọn ẹ̀nà ti jáwọ́ wọn mú míkì má ń gbà wọn wọ́n ní kí ló dé ó ní ẹ míkì yẹn jàlálà ni wọ́n so olú eléyìí àṣìjúlá torí tọ́lọ̀ ń ṣe ní ẹ̀kọ́ náà ló ń sọ di ìwọ̀ fáwọn èèyàn fẹ́lẹ́ ní kúrò ó tún ní káwọn máa jẹ ẹran má nítọ́lọ̀ ọba ṣe ní ẹ̀tọ́ ọmọ sọ di ìwọ̀ fáwọn èèyàn so bẹ́ẹ̀ eléyìí náà ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n ti súfin náà ẹlòmíì ní tó ń bá tẹ́lẹ̀ nìsín wọn kò kí nǹkan ẹlẹ́mìí má sọ àdúgbò ní pé òun ní àwẹ̀ kan tó ń fẹ́ gbà tó ṣe pé àwẹ̀ má jẹ nǹkan ẹlẹ́mìí sírú eléyìí àṣejù iṣẹ́ nǹkan tí ọlọ́wọ́ ọba ò pè ní ìwọ̀ kí ọmọ sọ di ìwọ̀ fúnra yàn nǹkan tí Islam ọ̀fẹ́ ni tó bá kan náà àṣejù a máa fa tashabbuh bid-din aw bil-adyan máa ń jẹ́ kí ẹni tí bá ń ṣàṣejù wọ́n ṣàṣejù dé lẹ́bù pé ẹ wá rí pé bí àwọn tí wọ́n ń ṣẹ̀sìn mí àwọn ẹlẹ́sìn mí bá ṣe ń ṣe gangan náà ni mùsùlùmí náà máa ṣe mùsùlùmí tó bá ti àfi kí ń lè àwọn èèyàn débẹ̀ ẹ lónìí ibi tí àṣejù tó bá àwọn mùsùlùmí dé ẹ nífẹ̀ẹ́ dá ìyàtọ̀ láàrin kírísítẹ́nì àti mùsùlùmí màmá látara pé gbogbo ọ̀nà táwọn náà ń gbà tẹ́sẹ̀ náà ni mùsùlùmí ọmọ wákàkiri anabi sallallahu alayhi wa sallam ó sì ṣọ́wa lára ibi hadith abu sa'id al-khudri anabi la tattabi'anna sunana man kana qablakum shibran bi shibrin wa dhira'an bi dhira'in hatta law dakhalu juhra dabbin la dakhaltumuhu qila al-yahud wan nasara qala faman anabi abu sa'id al-khudri ó ní anabi sallallahu alaihi wasallam ó sọ fáwọn pé ẹ̀yin àlùmọ̀ yìí ẹ̀yin ìjọ mi ẹ tọ́ra o kọ́mọ̀ sí pé ẹ padà máa lọ lè máa tẹ̀lé ìlànà àwọn tó ti kọjá tí pé àwọn tó ti kọjá yẹn lẹ́ padà fẹ́ máa bá lọ o tí pé mọ kọ́ ṣe gbogbo tó máa ṣẹlẹ̀ yìí náà fẹ́ máa ṣe. anabi ni ṣíbùrán bí ṣíbùrán tó yẹ pé gẹ́gẹ́ bí ìka àti ìka tí wọ́n jura wọn lọ

so anabi sallallahu alaihi wasallam ó ní ẹṣọ́ra yín kó má jẹ́ kí bẹ́ẹ̀ ti padà mọ́ wá ṣe lélẹ́yìí ìgbà tí alimami Nawawi rahimahullah tí wọ́n ń ṣàlàyé hadith yìí wọ́n ní bimana ashiddatu bil muwafaqa lórí kí bá ṣe kẹ́ máa bá wọn déédéé pé yóò le gan gbogbo tó bá ń ṣe lànàbì fi ní pé law juhra dabbin ladakhaltumuhu kúrò táwọn kristian àwọn jíù tó bá ń wọnú ihò kankan báyìí ẹ̀yin mùsùlùmí náà ẹ̀fẹ̀ máa bá wọn wọnú rẹ̀ so Ànábì sallallahu alaihi wasallam ń ṣọ́ wa lára ike ara bi tí àṣejù máa ń bá àwọn èèyàn délé léyìí ẹni tó tẹ bá wo àwùjọ mùsùlùmí lónìí yóò yà yín lẹ́nu bẹ́ẹ̀ sì pé mùsùlùmí náà ń jẹ́ onílù àwọn ní kírísítẹ́nì ń jẹ́ onílù so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà mùsùlùmí náà di onílù wọ́n lè mùsùlùmí ìlù sámú lẹ́yìn tí wọ́n máa lù ẹ̀tún burú fún wọn ní pé lé ọlọ́run ní mọ́sálásí ló ti mọ lu ìlú yìí lórúkọ kí náà ti fi ń ṣe lórúkọ ẹ̀sìn ọlọ́run ọba tó náà ni ẹlòmí lè mọ ní ìlú kọ́ làwọn lu tiwa bàǹdírì làwọn lu òun náà ní ń bá wì òun náà bẹ́ẹ̀ àpọ́nlé ní jẹ́ bàǹdírì ìlú ìlú àpọ́nlé ní jẹ́ bàǹdírì so ìlú bó ṣe lúlúlú ní ọlọ́run ó lu ó jó ó ṣe ògbẹ̀ wọ́n pariwo bàtọ́lọ́ sí ń ṣàlàyé àwọn kèfèrí fún wa ó ní wa máa káàna oníwàmà kánà olúwa ní wàmà kánà yẹni du'aahum fi wàmà kánà du'aahum fil bayti illa muka'an wa tasdiya ń ṣe ráwọn yahudi àwọn nasọ́rọ̀ nítọ́mọ̀ ń ṣe nílé ọlọ́run nílé ilé wọn wọ́n pariwo wọ́n súfé wọ́n pàtẹ́wọ́ so tí àwọn onísúfí kan ní ìsìn àwọn kàdìríyà wọ́n ń ṣe àwọn kìnnìkan tí wọ́n pe hé bí ọba wí gẹ́gẹ́ nìyí àtẹ́wọ́ ni wọ́n mọ̀ pa sáàmù náà láwọn fẹ́ẹ́ zikiri so àbíká ẹ̀mí kan máa lu àyà wọn so láti fáwọn fi ń ṣe àzikiri ọlọ́run gbogbo eléyìí àṣejù ní máa mú yàn lọ lè jọ àwọn ẹlẹ́sìn míì tó bá kan lára àṣejù tí mùsùlùmí tó ń ṣe látara fi jọ àwọn ẹlẹ́sìn míì náà ni ó mú àfa kan gbà tó fẹ́ mọ̀ ṣàlàyé àwọn Yorùbá ẹni haúsá yìí àmọ́ jẹ́ àwọn tó máa ń kọ orin wọ́n ní wàlá àìbà fi yorùbá ti wà ẹnna dínà hum kàdínì nasara lákàdínì muhammadin ó ní sẹ́yà rí àwọn mùsùlùmí báyìí ní wọ́n máa dáa o wọ́n dáa ìyẹn rí ni wọ́n amẹ́nu láìsí kan tí wọ́n ní péré nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn náà ni ó ní tiwa ẹnna dínà hum ó ní ẹ̀sìn wọn kàdínì nasara bí ẹ̀sìn àwọn kírísítẹ́nì ni lákàdínì muhammadin kọjá nábì máa wò ọjọ́ ẹsẹ̀ anábì mà ṣùgbọ́n tẹ́niyẹn tó jáde tó gbogbo lẹ yorùbá nígbà yẹn náà lọ́wọ́ rí pé àwọn yorùbá yìí ẹ̀sìn wọn kò yàtọ̀ sí ẹ̀sìn àwọn christianity tó mùsùlùmí ọgbọ́dọ̀ ṣọ́ ara rẹ̀ kódà tẹ́ bá wo bí mùsùlùmí bá ń ṣàdúrà tẹ́ bá wo gbogbo àdúrà tí mùsùlùmí máa ń ṣe tẹ́ bá lọ lè dá padà sínú ẹ̀sìn wa ẹ̀rí pé àdúrà yìí ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wa bólẹ̀ rírú àdúrà yìí bí lápèjúwe kẹwọn kó káwọn èèyàn tó máa ń sàdúrà kọmọ ní ọlá nẹ́bì àbí lórúkọ lórúkọ nẹ́bì so ẹ mọ̀ rí pé àkọ́kọ́ náà ìṣe tí àwọn Christian àwọn náà máa ń sọ pé lórúkọ Jésù àwọn náà máa ń fi ànẹ́bì wọn pe Ọlọ́run mùsùlùmí náà lọ lè tán mọ́ wọn bẹ́ẹ̀ ẹ wá wo tí wá lọ́mọ́ wa lọ́rùn débi pé ẹni tó bá dìrí ti bá ń sọ pé àní ọmọ fà tọrọ fún mi mọ́ wọn ni wọ́n tó dé ọ̀tọ́ lánàbí ò tó dáa so bẹ́ẹ̀ sì ni nǹkan yìí ń tẹ́ lè mú lára àwọn tí è ṣe mùsùlùmí kìí ṣe ìsìn wa ìgbòmí lẹ́tọ́ lè wú jáde lẹ́tọ́dẹ̀sì fún wa lẹ́tọ́dí bẹ́ẹ̀ ń sàdúrà fún wa bẹ́ẹ̀ náà ni ibẹ̀ nù tàrífì tíra Sheikh Adam kan al-Islam wa taqalid al-jahiliya bàtà ń sọ̀rọ̀ bí àwọn mùsùlùmí ṣe máa ń sòkú wọ́n ní ní ilẹ̀ yorùbá pé mùsùlùmí ò ní lànà kankan tó ń sòkú lẹ̀ tẹ́lẹ̀ àmọ́ gbà tí èèyàn bá kú lọ́nà àwọn yorùbá tó wá rí pé àwọn tí wọ́n ń jẹ́ àwọn ẹlẹ́bọ tí wọ́n kì í ṣe mùsùlùmí òun wọ́n máa ń kóra wọn jọ wọ́n máa ń kóra wọn jọ níjọ́ kẹta àbíjọ́ keje láwọn mùsùlùmí náà wá wò pé à ah, ẹ̀jẹ̀ káwọn náà ká máa ṣe kí ni káwọn náà máa kóra wá jọ tó bá ti dijọ́ keje ká kóra ó mì pé tó ń lé wọn débẹ̀ ni pé wọ́n rí tàwọn tí kìí ṣe mùsùlùmí tí wọ́n ń ṣe so tẹ́lá wo lónìí kọ́dà ní Ìlọrin ní Ìlọrin wàhálà yẹn ti bẹ̀rẹ̀ débi pé ẹ mọ̀ wọ́n pé kú èwo tó ní kẹsùmọ́ lọ lè ya òkúláàrí rẹ̀ tábà kú ẹ sì rí owó tó lọ lè ya bánà láńlá wọn àyà àfa yẹn sí i so ṣe dédé pé ni dédé pé kíní obituary táwọn èèyàn máa ń ṣe táwọn kírísítẹ́nì máa ń ṣe ọ̀hún so wọ́n ìbátan ṣe ti bẹ́ẹ̀ fáfánù wà ní ti bẹ́ẹ̀ fún àwọn tó ń jẹ́ olówó tó bá yẹn ṣe ń sikáàdì ní ìsinmi so ní pé iná lọ́lẹ̀ aṣejù ìmọ̀ ń léèyàn débi kí ọmọ lọ́lẹ̀ wọ ẹ̀sìn ẹlẹ́sìn aṣejù ní ẹ̀rí pé tí ọmọ mi bá tọ́ bá pọ́n mọ̀ mí ẹ̀rọ àwọn ìlú wọn gbé kùránì sí ní ní ẹ̀gbẹ́ so kò sí bí wọ́n ti mú níbo náà ti mú lọ́dọ̀ àwọn kírísítẹ́nì ni àwọn nasọ́rọ́ ni tí ó pàdánù gbé báyìí sí ẹgbẹ́ ẹgbẹ́ ẹni tí ẹgbẹ́ ọmọ kékeré tán bá bí so bẹ́ẹ̀ náà ni tẹ́ bá tún wo nípa ti ọ̀rọ̀ ọdún mùsùlùmí ọdún méjì péré náà ni mùsùlùmí ní ọdún méjì péré náà ni mùsùlùmí ní èmi lọ́dún mọ́wúlìd kò síbi tó ti mú wọn lè fi ju àwọn kírísítẹ́nì náà ni torí tí ń jẹ́ mọ́wúlìd ni wọ́n níjọ́ tí wọ́n bí Ànábì sallallahu àwọn kírísítẹ́nì náà máa ń ṣe wọ́n ní ọjọ́ tí wọ́n bí wọ́n tán bí Christmas tọ̀ ibẹ̀ ní mú pínlẹ̀ ti lọ lè mú so kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa rárá bẹ́ẹ̀ náà nìkan ní pé àtúntọ́dún ń jíra so nígbóná ti mú níbi tó ti mú inú yíyà so bí mùsùlùmí ṣe ń fara jọ àwọn ẹlẹ́sìn míì káàkiri káàkiri káàkiri látara àṣejù látara àìgbátító pẹ̀lú tí ń jẹ́ ẹ̀sìn tiwa nígbàtí mọ̀ pàtàkì jù ní Ànábì sallallahu alaihi wasallam ó ti fún wa ní ọjọ́ ọdún méjì Eidul Fitri àti Eidul Al-Adha so wọ́n tún kúrò ní pé mùsùlùmí tó wá bàjẹ́ òun tó wá kúrò níbi wọ́n ti kúrò níbi pé bóyá àwọn tó ń ṣe ọdún mólúdì àtọdún ìjírá gan kọ́dà àwọn tó ń bá wọn ṣe Christmas ń bá wọn ṣe Happy New Year náà New Year ń bá wọn ṣe tó yẹ ọ̀kan mùsùlùmí kọ́dà mùsùlùmí ni tẹ bá rí àdúrà tí ọlọ́lẹ̀ organize níjọ́ yìí níjọ́ apinu yẹ ẹnìkan sọ ńlọrin ó ní wàá lẹ́yìn alùsùn náà yìí pọ̀ ọlá yìí pọ̀ áá tẹ̀gbẹ́ láti ẹ̀yìn yìí ó ní inú ìyá òde báyìí rí kó wọn lọ ju bí òde àdúrà márùn káàkiri áá ah, ah, ẹ ti wá sí gbogbo àwọn èèyàn níyè wọn àríbì kankan lọ mọ́ so bẹ́ẹ̀ sì ni mo ṣe rí nìyẹn lóòótọ́ ní dèdè irú ọjọ́ ìrìnàjò ẹgbọ́n thirty one tí wọ́n alẹ́ òní sáárọ̀ lára yìí àwọn aláfáà wọ́n mọ̀ di kùránì káàkiri ni wọ́n mọ̀ di kùránì káàkiri kọ́dà àwọn tó tún jẹ́ àwọn alásàlátù tó ń dá àsàlátù tó náà kalẹ̀ káàkiri lóríṣiríṣiríṣi àwọn náà wọ́n tó láwọn náà ń ṣe àìsùn nírú ọjọ́ òní níjọ́ kan ọkùnrin kan bẹ nílọrin ọlọ́wọ́ bá ó so ẹnì kan wà lọ lera nǹkan lọ́dọ̀ rẹ̀ ó wá ń sọ fẹ́ nìyẹn pé ah olóhùn kọjá lọ́nà Táíwò lánàá ó ní ah ó ní mo wá wọ̀ pé kí ló tó kẹ́yìn mùsùlùmí níbi fọ́ níbi new year ó ti tó kẹ́yìn náà so meanwhile àwọn alásàlásù kan náà bẹ́ẹ̀ ọkọ̀ ríbù wọ́n ń ta ìsùnmọ́júmọ́ new year so wọ́n sọ pé kí ló kẹ́yìn wọ́n sọ àmọ́ wẹ́sà àdúrà náà lẹ́ ń ṣe náà so lákàyè rẹ̀ ti sọ pé ah, kí ló kan ti mùsùlùmí níbi new year tó ní pé àṣejù ní ma ń jẹ́ kí mùsùlùmí kọmọlọ lè fi ara jọ àwọn ẹlẹ́sìn míì tí è ṣe ẹ̀sìn ti annabi sallallahu alaihi wasallam so bákanáà lára tí àṣejù ma ń kó ìran dé òun ni kéèyàn ọmọ lọ ìmọ̀ ń súnmọ̀ débi pé èèyàn máa pé ẹni tí kìí ṣe kèfèrí èyàn pè ní kèfèrí ẹni tí ṣe kèfèrí èyàn pè ní kèfèrí àṣejù ni yẹni pé àwọn khawarij kò sí tó lédè wọn débi àkídà khawarij ju pé àṣejù lọ so ẹwúrú wọn láti gbọ́n tó fa àkídà yẹn sànàbì sallallahu alaihi lọ́wọ́ ní nǹkan ogun gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe ní kó máa pín òfèlè yìí méjì òfèlè yìí mẹ́rin òfèlè ilẹ̀ ọ̀kan so bí zolẹ̀kọ̀wé ìsirọ bó ṣe wà nẹ́bí sùnú ó ní ẹ̀ẹ́dẹ̀ lìyà Muhammad ó ní àṣedédé wà iná kẹlẹ́mùtà àjẹ́ òṣèdédé pẹ̀lú nǹkan tó ń pín yìí bẹ́ẹ̀ sì ni ànẹ́bí sallallahu alaihi wasallam àmọ́ sọ wípé annal mu'ti ana alqasim wallahu mu'ti pé èmi kan pín ní àmọ́lọ́wọ́ bá ní ń fún àwọn èèyàn ẹni pé nǹkan tá a bá kó dé látojú ogun tó jẹ́ owó owó àwọn mùsùlùmí èmi kan máa ń pín ẹ̀bọ̀tọ̀ ọlọ́wọ́ bá ní ma ní kí n fún eléyìí fílẹ̀ ní iye báyìí fílẹ̀ ní iye báyìí fílẹ̀ ní iye báyìí sọ̀nẹ́bí ni èmi èmi kan pín ní. ìyẹn wá wò pé ah, ṣé dọ́gbadọ́gba kò ṣe pín kẹ́ni yìí ẹ̀rí pé kí ló ṣe yẹn ó ṣe àṣejùlé ànábì sallallahu alaihi wasallam lórí sónà ló padà wá lídìí àwọn tí wọ́n padà wá yọ lẹ́yìn ìgbà tán ànábì sallallahu alaihi lọ tán àṣejù yẹn náà gbé lọ́wọ́ so àṣejù tó ń gbé lọ́wọ́ ni pé gbogbo ẹni tó bá ti ń jẹ́ pé ń ṣe lọ́run àwọn bá wọ ẹ̀dẹ̀ yẹn dé àwọn bá wọ débi pé àwọn wọ sínú náà ni àwọn wọ sínú kèfèrí ni ẹ̀ṣẹ̀ tí ò tó kèfèrí wọ́n bá sọ di pé ó ti di kèfèrí torí eléyìí àṣejù ni irú ẹ̀nà ti ń tẹ̀mí láàrin àwọn èèyàn mo ní kí wọ́n mọ sọ pé wọ́n ń ta àwọn àwọn òpin bíbí àti wa pé àwọn òpin bíbí à torí eléyìí àṣejù ni bẹ́ẹ̀ náà ó pín mo pàdé ẹnìkan níjó ní ní àjàǹgbàdì wọ́n sọ fún mi pé òun tẹ̀sẹ̀ gbọ́ ọ̀rọ̀ kan ni mo ní àṣejù lọ́rọ̀ yìí sùmọ́ni ń gbóló ti wá gbàtọ́ padà sọ́mọ́ni ọ̀dọ̀ bàbá aláṣejù yìí náà ni ó ní òun wo gbogbo hadith anabi sallallahu alayhi wa sallam ó ní òun á rí i pé kárí mi nìkan kárí mi àríyá òun nìkan ní ṣíríkù afghan wípé lẹ́yìn gbogbo lẹ́yìn ríyá kò sí ṣíríkù mi akbaru ní gbogbo ẹ̀ ó lẹ́bọ́lá ńlá ní gbogbo ẹbọ yòókù tó bá tẹ́bà tilẹ̀ ṣe kó ó ní àfi ríyá òun nìkan náà ní kì ṣe ẹbọ́lá ńlá ẹni oní òun náà wá ṣe báṣù lórí rẹ̀ lóòótọ́ òun wá rí pé á ríyáwó nìkan ni ànábì pè ní ṣíríkù asghar mo lọ ṣe òun ní àwọn níbi tó ti gbọ́ ọ̀rọ̀ yìí ṣé àfáàsúnà náà ni mo ní àwọn onísúnà náà ni mo ní ọ̀dàkọ̀ tẹ̀kùsírí wá ní tẹ̀kùsírí Ìlọrin yìí ó lóun ni ní òkè rẹ̀ sọ fún ọ ni pé ọ wà padà sọ́dọ̀ àwọn tó gbọ́rọ̀ yẹn lọ́dọ̀ wọn wà lọ lè bí wọn tí kan bọ́ ọ mú ẹ̀rí látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam abilátínú al-Qur'an tó dákọ̀ ṣíríkù al-akbar tó rí nínú hadith báyìí pé aṣíríkù al-akbar lẹ́yìn náà kò tún bí àbí al al-asgar tura ni yìí pé ṣíríkù akíbàrù ń bẹ tọ́ níbo náà ti rí ẹ̀rí ẹ̀nà ọ̀kọ̀rọ̀ ẹnu ọ̀nà àdí tó dákọ̀ akíbàrù sí báwọn tó níbo náà ti rí ẹ̀rí kúfúrú akíbàrù àti kúfúrú asgaru nínú hadith anabi sallallahu alaihi wasallam so o rí pé o ò lè rí fún ọ létí bàtó yá ni ẹ padà o mí ó o ah, kò wọn o rí lóòótọ́ ọ̀tọ̀ ibi tí wọn fẹ́ padà sí gangan náà ni wọ́n padà sí kí nìyẹn bí tí wọn fẹ́ padà sí ibi tí àwọn sahaba àwọn salaf tí wọ́n dúró sí àwọn ọ̀fẹ́ dúró síbẹ̀ wọ́n fẹ́ tayọ àlà náà ní Ibn Mas'ud fi máa ń sọ báyìí pé qifu haythu waqafa al-qawm dúró síbi táwọn yẹn sàábà dúró bí ta dúró ni kí wọ́n náà dúró wa qulu bima qalu nítorí kan ní kí wọ́n náà sọ wa innahum 'an 'ilmi kaffu nítorí dákẹ́ kí wọ́n sọ nítorí dákẹ́ òun ìmọ̀ ni ìmọ̀ ló mú wọn dákẹ́rẹ́ rẹ̀ pé tí wọ́n mọ̀ lọ́dọ̀ àlẹ́yìn náà rọra dákẹ́ wọn máa bó ṣe rẹ̀ nípa fẹ́jẹ́ mùsùlùmí gidi bó ṣe gbọdọ̀ rí ni. sókè wá dúró pé tọ̀ gbogbo tí wọ́n ti ń jẹ́ bídí àlọ́tọ̀ tí wá kúfùrù ni àṣejù ni ìyẹn di kàwárí jì so bákan náà ìlú tó gbọdọ̀ tó wá jẹ́ aláṣẹ ètò aláṣẹ ètò nípa pé kéwọn wá rí pé kọ́dà ẹni tí ọba rí pé ń tún sìnà lọ tó fi wọ́n lẹ̀ súlélé yìí kọba mú bí o ti sọ fárá ṣe jù pé àṣejù ló ń ṣe yìí bẹ́ẹ̀ náà lèyàn gbọ́dọ̀ sọ fún ẹni tí máa ń jẹ́ aláṣẹ ètò so ẹni pé à ń sọ̀rọ̀ kàwárí ipe àṣejù tí wọn òun ni pé ẹni tí èyí ṣe mùsùlùmí ẹni tó jẹ́ mùsùlùmí tó ṣe pé ó sì wà nínú ọgbà Islam àwọn yọ jáde kó mẹ́ tọ́ àwọn aláṣejù ẹni àwọn aláṣejù ẹni tí ò sínú ọgbà Islam gbọ́dọ̀ tẹ̀ sí léra rẹ̀ jáde kó mẹ́ pẹ̀lú òsì pẹ̀lú tó tó ní ó sì ṣe kí ni ó sì wà ń bẹ náà ni sùúrù eléyìí àìṣe ètò tọ́lọ́wọ́ bọ̀ fẹ́ ni ètò wa ń jẹ́ al-adabu ash-shar'i ẹ̀kọ́ tí ẹ̀sìn kọ́ wa pẹ̀lú àwọn èèyàn onípẹ́ni tí ó bá ń jẹ́ mùsùlùmí kéèyàn fi ìsìláàmù rẹ̀ rinlẹ̀ fún pé mùsùlùmí ni ẹni tó ń jẹ́ alùsùnà kéèyàn fi súnà rẹ̀ rinlẹ̀ fún pé alùsùnà ni ẹni tẹ́ bá rí pé kò sí ń bẹ̀ èyí rí ẹni lẹ̀ fún pélé yìí sàálù súnà ẹ̀dá kan gbà tí ẹ̀ ń gbọ́yàn tí ẹ rí ẹjẹ́ sọ kí nìkan èèyàn pọ́pùlà wọn ẹ̀ ń gbọ́yàn káàkiri ó kọ́ ni lẹ́fìmí máa wọn súnà rẹ̀ o àbẹ́kẹ́ òní súnà náà ní ń súnà náà pépè sí kò péré rẹ̀ nítorí kọ́ ní àwọn àlùbídíà rẹ̀ kò wé pé ẹ̀ tí ẹ bá ṣe súfì tí ẹlẹ́rìí bá dàrú tí ò nílà ká ìkun oní ọjà ni ó ní àwọn alùbídé àrè nù tẹ́bá ní súnfí tẹ́lẹ̀ rẹ pé yóò mọ̀ bá yín kílèmù pé àwọn gangan láàrù súnà yóò mọ̀ sọ fún yín pé àwọn gangan làwọn ti súnà yìí tí bá ń sọ pé àwọn alùbídé àrè ọjẹ́ pé yíhun tí ń sehun kò yé òun gangan mọ̀ pé àlọ́ lòun ń ṣe àmọ́ ìtẹ́bá tó mọ̀ ẹ̀hún hmm, ẹ̀sìn lòun ń ṣe yìí yóò mọ̀ sọ fún yín pé àwọn gangan láàrù súnà bẹ́ẹ̀ rí síà tó mọ̀ ti ń ṣe tó mọ̀ pé tóun ṣe yí ẹ̀sìn ló ń gbé lọ́wọ́ tó ka kún pẹ́sìn ni tó mọ̀ sọ fún ipá wọn ni alùsùnà ni ṣíà ẹ̀rì tí ra wọn sọ fún ipá pé àṣíà àìtú hum alùsùnà ẹ̀rà àwọn oṣù fún wọn sọ pé àṣòfí yìí hum alùsùnà lórí rédíò lórí tẹlifíṣàn wọn sọ wá ipá agagá lógidì ògidì alùsùnà làwà sọ kí wọn gbẹni tó bá ti di pé bá sà ti sọ pé súnà súnà súnà lòun fẹ́ ó súnà náà ní ẹ̀rìkẹ́ náà ní pẹ̀pẹ̀ sí ni ṣẹlẹ̀ àwọn ìpìlẹ̀ kan so ìpẹ́ yẹn ni pé àwọn kan náà ẹ mọ̀ kíyèsí níbi ọ̀rọ̀ àwọn kẹ́kẹ́ bẹ́ẹ̀ tó pé ẹ̀ lè máa gbọ́ orú ọ̀rọ̀ yẹn lọ́dẹ̀ tó bá dínú súnà kọ́lá kí bá ń ṣe súnà oṣù mẹ́fà ẹ̀ lè gbọ́ lẹ́nu rẹ̀ ẹ̀ lè gbọ́ lẹ́nu rẹ̀ tó wáyé pé bá dínú láàrin oṣù mẹ́fà kí onísúnà ọ̀rẹ́ nìkan kó ní àwọn ẹni ọlọ́run rèé à ẹni tó bá ṣe súnà láàrin oṣù mẹ́fà kò lè dán rú ẹ̀wò pé àwọn ẹni ọlọ́run lélẹ́yìí àbí àwọn bàbá alágbájá àwọn ẹni ọlọ́run sọ ẹni tó bá jó súnà ilé gbọ́ ẹnìkan bẹ kítẹ́sì rẹ̀ pọ́pùlà gan-an wọ́n máa gbọ́ kiri gbogbo sùúrù tẹ́ bá dé lẹ́mọ̀ gbọ́ sẹ́yìn pàwọn èèyàn fẹ́ràn ní tó bá ti níbi tó fẹ́ fọ́ wọn nínú sùkúrẹ̀ ìrẹ́ lómi ọmọ ta ẹ̀yìn àwọn tó máa ń ta albert sauda máa ń ta zaitunu máa ta ẹ̀wọ̀nyìn èyí tí bọ̀ ẹ̀lẹ́pẹ̀ tí bọ̀ náà bá rí jẹ̀rẹ̀ so ọmọ ta gbogbo ẹ̀ wọ́n wá fi kíní sí ẹ̀ wọ́n tún di studio ẹ̀rí àwọn kíní sí olóòkú tó dán wọn bá rán wọn àpilẹ̀ rẹ̀ lẹ́nu wa torí pé kíni ó ṣe dédé ìfẹ́ inú tiwọn kò ní bá wọn wí ìjọ kan ni mo wá ń gbọ́ Sheikh Ahmed Tijani ó bí ọmọ ọsọ ní Muhammad ó tún bí màkejì ọsọ ní Muhammad báyìí tàlẹ́lẹ́ yìí wọ́n ni ẹlẹ́hà ni mo ní á afẹ́lẹ́ hàn ní à nǹkan wá débà yìí o ẹ̀wọ̀n kan ìpìlẹ̀ alùsùnà ti wal jamaa ìpìlẹ̀ alùsùnà nù bẹ́ẹ̀ náà tó wá ní lẹ́yìn ìgbà yẹn ìmì àti wọ́n ríra wájọ sọ̀rọ̀ wọ́n ti ní àwọn ṣàtúnṣe rẹ̀ lẹ́yìn ìgbà náà mo tún gbọ́ míì wípé èmi o mi ò takà ẹni ọlọ́run kódà ń tẹ́fì mà fi bá fẹ́ pariwo àti mi gbogbo àwọn ẹni ọlọ́run ní gbogbo ilẹ̀ yorùbá yìí ní mo wá kà wọ́n lẹ́ẹ̀kọ̀kan lẹ́ẹ̀kọ̀kan lẹ́ẹ̀kọ̀kan lẹ́ẹ̀kọ̀kan ẹni ọlọ́run nílẹ̀ yorùbá yìí àwọn àfa kìíní kan tánú ní kí wọ́n pèèyàn lẹ́ni ọlọ́run kúránì kọ́ clear rẹ̀ pé wala tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa kí ọmọ sọ pé lágbájá ẹni ọlọ́run ni àṣejù ìlàkásígbè ẹni ọlọ́run ni afá kìíní kan àwọn ẹni ọlọ́run nù àà alùsúnà ah, ah, ah. ìpínlẹ̀ ọ ìpínlẹ̀ ni kí wọ́n lọ́ka òsúlùsúnà ìmáàmù Ahmad yóò bá ń bẹ̀ so alùsúnà kì ń la mọ́lẹ̀ pé lágbájá ẹni ọlọ́run ni kódà nẹ́bí yan pé tó wáyé kó bá tẹ̀ wàá rí yàn tán tí kí gbogbo iṣẹ́ rẹ̀ ti ń ṣe ó sá orí tán ó mọ orí ó tán á kọ̀ sọ pé ẹni ọlọ́run ni aṣòwò kàrà èmi mọ̀ pé báyìí ló ti jẹ́ àmọ́ o ọlọ́run bá mọ̀ jù mí lọ wala uzakki ahadan ala Allah ilé fún ẹnì kankan mọ́ aláfẹ́ tó rọrùn sí kí so kéèyàn ma máa yìnyàn láyìn ìboro kò sínú pẹ̀lẹ́ alùsùnà àṣejùmọ̀ ń wáyé láti ibẹ̀ náà lànà bí fi máa ń pariwo pèsè ẹ̀ka yìí ẹ máa nì ẹ wọ́n bá yìí ní jẹ́ ṣe rí àwọn èèyàn wọ́n bá yí àwọn èèyàn jẹ́ kọ́lá àwọn alùsùnà míì láàfà súnà míì àwọn èèyàn ń ṣe fún wọn ṣe ìyẹ̀lẹ̀ yìí náà ẹlòmí ọmọ olè sí ti parí ọ̀ká tó bá pẹ àfá lẹ́kṣọ̀ bàbá lẹ́kṣọ̀ ẹ̀wọ̀n agbọ́ ẹ̀mọ̀ wá fifty thousand káàkiri ẹwà dáadáadáadáadáa ẹbá ti wá pé lẹ́ẹ̀kan ẹ̀sùn lè pè é mọ́ tó lè tó di bí ọdún márùn-ún wọ́n ti pé kí ni ọmọ fifty thousand làbá kì ní ọgbà kí ni kílẹ̀ tó ń pé kí ló dé ibi wà àti ọlọ́run ni so gbọ́dọ̀ àwọn nǹkan yìí ẹ mọ̀ mọ̀ tàwọn èèyàn mọ́ ẹ mọ̀ mọ̀ tàwọn àfáà mọ́ kára kíyèsí ká mọ̀ lè sọ àbí afá sọ̀rọ̀ kan àánú ní gbé yẹ̀wò káfìlà káyìnwá wòówò pé á ah, ọ̀rọ̀ yìí kí ọmọ tó ń gbé kí má pè mọ́sálásí ní mọ́sálásí mọ́ kí má pè irun kí pé mo fẹ́ kí irun kí má pè ní irun mọ́ torí kí ni ní ẹ̀yà ń fẹ́ lọ sí sọ̀lá fẹ́ má bọ̀ bọ̀ sọ̀lá wọ́n sì àbí kọ jẹ fẹ́ jẹ sọ̀lá kọ jẹ́ ń fẹ́ lọ kírun ń fẹ́ lọ kírun alẹ́ ìbúra bil haqa'iq nfi máa ń jẹ́ náà ní ń jẹ́ ìbá àwọn eléyìí ní pé kéńtẹ́nu gbogbo wa kò sí ni pé igi igi igi tó igi la bá ń pe pure water yìí ó digi náà nù ó digi nínú èdè náà nù àkílóta ní alifásù kárí ta tó ní àwọn àwọn àwọn àwọn àwọn àrà orúfù tó ní nínú orúfù tó ń pe kíní yìí nì sọ́tọ́lọ́n bá pè ní alifásù kárí tó ń jẹ́ nínú èdè tiwa kò bá sí ń bẹ̀ àbí ó ti yí kíní yẹn padà kò jí kó jẹ́ bẹ̀ máa tó náà látò ní pé kò jẹ́ bẹ̀ máa so gòlóhù aṣèjọba gbogbo eléyìí hùn ntọ́lọ́wọ̀n ògbé kọ́ wa lọ́rùn kàmọ́ wa àtàràmù náà ní nígbà tí mọ́mù náà wá ń ṣàlàyé halakal mọ́tàdàtẹ̀ ìhùn tánàbí wíbẹ̀ ẹnìbí tó bá ń lé kókókókó ó ti parun halakal mọ́tàdàtẹ̀ ìhùn ẹni tí bá ń lé kankan ìparun bá ìgbà tí mọ́mù náà ṣàlàyé àtànátọ̀ wọn ni àtàràmù kù المتشددون المتعمقون فيه wọ́n lẹ́yìn tó ṣe pé nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sá máa lọ lè wá dí gundugundugundugundun tí ò sínú ọmọ wákàkiri nínú ọ̀rọ̀ ẹ̀sìn so kí ọmọ sọ fún ọ pé ẹ̀sìn ọwọ́ rẹ ọkọ̀ fún eléyìí lẹ́ẹ̀mẹ́ta náà ọwọ́ yìí lẹ́ẹ̀mẹ́ta ó tún fún eléyìí náà lẹ́ẹ̀mẹ́ta torí kí ni ọrùn ọwọ́ kí ẹ̀rí clear nínú hadith Ànábì sallallahu alaihi wasallam

so alimamu ẹni ibn hajar ìgbà tí wọ́n ń ṣàlàyé matna matna ó ní ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹni ìjì náà ni wọ́n ń sọ oníkọ́lẹ̀ ẹmọ́tàn máa pé ẹ̀mí èjì tán ń sọ yẹn ẹmọ́tàn máa rẹ̀ pé ń tán sọ fún ní pé fòílé ilẹ̀ méjì fòílé ilẹ̀ méjì wà láàbí ibùn hajj àti ṣàlàyé rẹ̀ mú tẹmọ́ ní kẹ fòílé méjì o kẹ fòílé yìí ní ẹ̀mẹ́jì o ń tán sọ náà ní pé kẹ fún papọ̀ ọ̀dà ń tẹ́jú wá gẹ̀ẹ́tì yẹn yẹn gbàtà nẹ́bí sọ pé ká fọ apá di ọwọ, ọwọ́ anẹ́bí ní sàlásà ó wá wà níbẹ̀ pé àlèyúmúná súnmá àlèyúsọ̀rọ̀ ẹ kọ́kọ́ fọ̀ tó ná lẹ́yìn náà ẹsẹ̀ wá fọ òsì níbo ló ti sọ ọwọ́ ike sẹ́yìn wá jẹun tẹ́ fọ ọwọ́ báyìí wọ́n fọ kejì ó ní pé tí mo lọ gan ni pé àṣejù nínú ẹ̀sìn ìmọ̀ ń sọ tí kì í ẹni ní fẹ́ wọ́n pọ̀ tí mo wà ní o àṣejù nínú ẹ̀sìn ó máa jẹ́ kéèyàn ó lé kókó ìpọn pẹ́ni tí kì í ṣe mùsùlùmí èèyàn máa pè ní mùsùlùmí ẹni tó ti irú ẹ̀ ní ìpín ọmọ pèèyàn ní ẹni ọlọ́run ní kankankan àìṣe tó nìyí òun mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí mọ́ níyàn wá dúró níwọ̀ntúnwọ̀nsì yẹn pé ah, ẹni tó bá rí pé ẹni rí ní tó pé tó kílẹ̀ sí ọ̀nù pẹ́ni rí ní tó mọ̀ pé tọ́ tí mi rí ní pẹ́ni rí ní àmọ́ ọlọ́mọ jù mí lọ àlá ó ti wà níbi tí ẹ̀sìn kankan yóò dúró sínú ìtẹ́sìn fẹ́ kó dú gangan lójú òun máa ní bàbá kan kọ́ kí á ah, ẹni rí ní tí mi mọ̀ ń parẹ́ ẹni rí ní àmọ́ ọlọ́mọ jù mí lọ. alẹ́ tí wọ́n náà rí gbogbo àkọọ́lẹ̀ rẹ̀ orí gbogbo aburú rẹ̀ ipe n tó sọ ní n tó kan láburú ní n tó sọ láburú ní kí o tó wá máa tà á fáwọn èèyàn pé ẹni rí ni irú àmọ́dá ti já nìyẹn irú ẹ̀bẹ̀ ẹ̀mọ̀ nìyà tí ọmọ ní àwọn ẹni rí nu àwọn àwọn ẹni ọlọ́run àbí kọ́ ọmọ ní ẹni súfí súfí àwọn tó dá ń bẹ nínú wọn tán jẹ́ oní súfí dáadáa á níbo nìyí wà ní ẹ̀sìn wa bí kí ọmọ ní inú ìfẹ́rí ìgbẹ́ àwọn ìgbẹ́ mi máa ń dàbà olùgbẹ́ ti lè ìgbẹ́ ìgbẹ́ sufi sufi ẹni tó bá ti mọ̀ pé sufi lòun kí n mọ̀ pé ní tí ọ̀dá ní ń jẹ́ ń jẹ́ sufi so bẹ́ẹ̀ náà ni òṣèré bákan náà ṣe rí àṣejù lára tí máa ń kó báyàn ok àṣejù nínú àwọn aburú tó wà ń bẹ́ẹ̀ òun ni pé gbogbo ẹni tó bá ti jẹ́ aláṣejù yankọ́tì ẹ̀ láyé tètè ń yọ wá sílẹ̀ àní àtẹ̀ṣẹ́dúdà wàtàdà tó à kò ṣeé ṣe fún yàn kéèyàn ní kò máa bá àṣejù lọ láéláé àṣejù sí bá lọ láéláé ẹni tó bá ń ṣe àṣejù níbi nǹkan kan nǹkan yẹn ò lè dà gẹ́gẹ́ bí ẹ̀sìn tí Ànábì sallallahu alaihi wasallam mú wa kódà sẹ́ni ẹ̀ kò lè si bá ti jùlọ ara lè máa tẹ̀lá jùlọ ń gbà míì ní tí o bá sínú ẹ̀sìn tí ẹ̀wà ń ṣe gbà tí bá bẹ̀rẹ̀ sí ní rí challenge sí rí challenge ara lè máa ṣe tẹ́yìn rò pé ìzùn balọ̀ náà pàlá ẹ̀mí rẹ̀ ti padà yóò ti sú nínú ẹ̀yìn náà ní Ibn Munir sọ ó ní wa qad ra'ayna wa ra'a man qablana anna kullu mutanatti'in yanqati' ó láwọn ti rí táwọn gbogbo àwọn tó ṣáájú àwọn náà nínú àwọn àfáwọn ti rí gbogbo ẹni tó bá ti ń le tí ń kí tí ò sí ní ẹ̀sìn bọ́ ń padà máa ń já kán nìyí wọn ò ní bá lọ wọn ò bá lọ pé ah àtijọ́ yìí náà ní máa tọ̀ lọ kò sí ṣe tẹ́ bá wo àwọn tí wọ́n ń ṣàtijọ́ ẹ̀sìn bóyá kí n sọ pé bírú àwọn tí wọ́n ní yẹnì fíkàrà Khawarij tó bá dé stage kẹ́ padà pé agídí ló kù sí lágbájá ń ṣe tó bá ti pàdé ẹni tí ó fi ẹ̀rí hàn àgbà ah, tó ní gbogbo bílẹ̀ àni kúfúrú àni tánàbí wí ni kọ́lá bá ń wá wá ju tánàbí ti ní gbogbo bílẹ̀ àni kúfúrú tó wàhálà ó dé ẹ padà wá rí pé agídí náà ni ọ̀dà sí ìyẹn ni pé tẹ̀mí yóò ti rẹ̀ pé ah kí ni yọ kọmọ lẹ́rì ẹ tó bá wá ń jẹ́ ni tí ẹ̀mí rẹ̀ bá wá rọ̀ náà lẹ́rì yóò padà padà kú mi tó oh, mi ò ṣe eléyìí mọ́ tó ló fà á lẹ́mọ̀ rí àwọn èèyàn tó pé n táwọn bá wọ̀bẹ̀ ní ìsìn ìgbà tó yàtọ̀ padà ń rí pé á eléyìí àṣejùlé léyìí ẹ̀mí ò lè máa gbé náà dìgbọ́n padà ń padà bẹ́ẹ̀ náà nínú tàṣọ́wùfù náà súfí ẹni tí ó bá padà rí àlàyé tí wọ́n ṣe fún pé eléyìí àkókò bá mú tó ti dúlé rẹ̀ pé á wọ́n máa bá lọ yóò rẹ̀ nínú ẹ̀mí kó ló lè máa rẹ̀ lára rírọ ẹlòmí ò lè padà mọ́ sọ́jáde àánà máa kí àkàntàn èèyàn jẹ́ ní ọ̀rẹ́ ẹnu ó lè mọ́ lè sọ́jáde so bẹ́ẹ̀ náà ni gbogbo tí ẹ bá ti ń ṣe láti jù nínú ẹ̀sìn onílé ọmọ ó ní tẹ bá wo nígbà kan báwọn èèyàn ń ṣe kí n fi àṣẹ̀mpápòjú tó bá súnmọ́ yàn náà lè yóò mú ó súnmọ́ kí wọ́n náà wà lẹ̀ ní nǹkan bí wọ́n 25 years back wọ́n máa ń ṣe kan nílẹ̀ yorùbá ń gbà wọn tó máa fẹ́ ṣe ìyàwó yẹn wọ́n ní àwọn ó ṣe reception pàtí reception yẹn kọ́ bẹ̀rẹ̀ ni o sẹ́ni gbogbo àwọn ọmọ yìí aṣọ òfin ni wọ́n ràn fún gbogbo wọn wọ́n láwọn flower boys so àwọn ọmọ kéèké obìnrin náà wọ́n ràn wọ́n pè wọ́n ní flower girls so ẹ̀dá kò sírú ìyàwó yẹn sọ́n ti mọ́ nìsín kò sí mọ́ mùtànà tẹ́ yàǹkọ́tẹ̀ títí àbá ti ń gbé tí è sí ara nǹkan ìpínlẹ̀ wọn èèyàn padà jákò ń bẹ̀ ní olè rí bá lọ láéláé so bá ń sọ̀rọ̀ nípa àṣejù àṣejù nípa àkídà òun náà ni kíyàn ní àdìsọ́kàn pípé àwọn ẹni ọlọ́run ẹni pé àdìsọ́kàn kíyàn ní lẹ́nu pé àwọn kan bẹ àwọn ẹni ọlọ́run ni wọ́n kò sí ń tán ṣe tí ò ní ṣe àṣejù ni sókè wọn gbà pé gbogbo àwọn ẹni ọlọ́run yìí nígbà bá ní kó ṣe náà ni ó ṣe nígbà bá ní kó mọ̀ ṣe kò ní ṣe sokola lomi kì í sọ pé ni ọlọ́run àwọn èèyàn náà gbà bẹ́ẹ̀ náà pé ee ayé ayé ayé bẹ́ẹ̀ sọ̀rọ̀ eléyìí àṣejù nínú ẹ̀sìn ni. tó ní ìlàkejì náà kí wọn wá tún gbà pé ibi táwọn bá ti wáyé ni pé kò sí ẹni tí ń jẹ́ ni ọlọ́run kankan pé kò sí ẹni ọlọ́run ṣùgbọ́n nìkan ò lè sọ pé wòlíì rẹ̀ ẹ̀mẹ̀pẹ́ nìkan kan àlè pẹ́ nìkan kan lẹ́ni ọlọ́run bọ̀t ẹni rẹ̀ wà àwọn tí ń jẹ́ ni rẹ̀ ọlọ́run ọba ló ṣe kí ni náà lọ́mọ wọn. tó bákan náà kódà nípa nẹ́bí sallallahu alaihi wasallam àṣejù òun ni kí èèyàn máa ròyìn ànábì gẹ́gẹ́ bí ọ̀wọ̀n ọba àṣejù ni mo sọ níbẹ̀rẹ̀ lẹ́ka pé àṣejù a máa wáyé nípa ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam gan-an. sọ àwọn mí ẹ mọ̀ rí pé jẹ́ ń kọ́lọ́ ọba gan ni wọ́n ń wí sùúrù ẹ̀ kí ọmọ pé ànábì ànábì sànú wa ànábì mọ́jú burú fún wa o ànábì rẹ̀ yìí àṣejù ni tí ọba mu so bákan náà àwọn tó ń fà àṣejù nípa wọn náà máa ń ṣẹlẹ̀ ẹ̀rí kí mo ra mẹ́nu kan lẹ́ẹ̀kan bí mo fẹ́ lọ gan nìyẹn kí ni o gbọ́ nǹkan lẹ́nu àfà kọ́lá kọjá àfà súnà so kéèyàn onígbàgbọ́ pé láyéláyé àfò ò lè ṣe mistake àbí àfà yẹn kò lè ìfẹ́ inú ò lè gbé èèyàn ń ṣàṣejù nù ọ́ ìfẹ́ inú lè dààmú àfà kọ́nù lè dààmú àfà súnà ìfẹ́ inú lè dààmú ẹ̀ ìfẹ́ lè dààmú rẹ̀ ìfẹ́ yí lè dààmú rẹ̀ gbogbo ẹlẹ́yọ̀mọ̀ bọ́ sí ọfẹ́ abẹ́ ìfẹ́ inú. No? tó ẹni tó ń jẹ́ pé ẹ̀yin náà ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tó pé ẹ̀yin náà mọ̀ pé àá ah, gbọ́lé ah, ti wá ní tó ń bẹnu al-Qur'an tí mẹnu hadith anabi sallallahu alaihi wasallam táfà kan dé kò sí ẹgbàgbé ẹ̀ ah, ẹgbẹ́ tí àwọn àni jàmá tí jàmá jọ hizbu ni torí ọlọ́run ẹ́ jẹmọ́ ọjọ́ ìgbò tókè wa mọ nínú tòun ti bẹ́ẹ̀ náà agbọ́dọ̀ mọ́ tí mọ́ àánú ìyẹn ń sàtìjù nìyẹn tí agbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ báhùn náà ẹlẹ́kọ́kọ́rọ́ mọ́ tẹ́jẹ́ lé fúnra wa torí ìmọ̀ rí kí níkà wọ̀nyí tí mọ́ tẹnu mọ́rọ̀ yẹn pé wallahi alazim tí ẹ bá lóun gbìyànjú súnà Nabi sallallahu alaihi wasallam tó wá ti pé àbòsílẹ̀ wọn ń ṣe nídìí súnà tó pé n tó ló gbà mọ́ nídìí súfì rẹ̀ irú èmi tó pé mi ṣe súfì nìsín fún ọdún mẹ́wàá tí mo wá kú nídìí rẹ̀ pé kí ni pé mo rí ní tí ò bá mi láàmú mọ́yà yìí tí mo wá kú ń bẹ́ẹ̀ níwà dénú súnà àṣẹ bí inú àwọn ènìyàn àwọn tí wọ́n tó kù bàbá mi bẹnu wọn bá tán lè bí mi kódà tí ìjẹ ọmọ ọmọ fẹ́ lómi inú àwọn tí à ń ṣe sáwí wọn yìí a sọ̀rọ̀ àìmọye invitation oríṣiríṣi láwọn àti àwọn ọmọ yìí mọ́ lọ ah, ah, nígbà àárọ̀ ò ní lọ ìdọ̀wájú ní súnà Nabi sallallahu alaihi wasallam pé bọ̀dá lè fún wa mo fi ọlọ́wọ́ bá búra bọ̀dá ni mo fi ọba tó dá mi búra bọ̀dá ni nítorí àmọ́ wá rí ní tí ò mú lọ́dọ̀ rẹ̀ tó àmọ́ ní ìmọ̀ tẹ̀lé ọlọ́bẹ̀ ah, ìyáláyàyà ènìyàn jẹ́ lọ́dọ̀ ọlọ́run èèyàn gbọ́ mọ̀ rí tó lẹ́nu mi kò yẹ́ lómi mọ̀ pé akílọ́wá ah, dé ah, ẹni tó délẹ̀ rí wọ́n àlàyé tó dé gẹ́gẹ́ nù. èèyàn ṣàlàyé tó bá ti ń jẹ́ pé òdodo tó bá ti kílẹ̀ lọ oko ń di ọ̀rọ̀ ó tún wà máa wà nínú òdodo ó wà tó máa parọ́ mọ̀tàrà rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ àìrọ́ ní báwọn. tó ní pé ìdí ọlọ́wọ́ bá lónà kí wàá máa àbáwọ̀ amúbíẹ̀yá kìkì tó níjàmá amúbíẹ̀yá kìkì tó níjàmá bò àkíntẹ́lẹ́gbẹ́ lọ́ọ̀kan ẹni tó bá ti jẹ́lẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ ni so kẹ́ àwọn ẹni ẹgbẹ́ ọmọ lájẹ́ ẹgbẹ́ ọmọ èmi rí mi ẹgbẹ́ kíníkà ṣáínà ní wíbẹ̀ máa ọ̀nà àrí wíbẹ̀ máa ẹni wí kíní àmọ̀ wí náà àmọ̀ wí àmọ̀ wí lọ so kúnkàlùkù ọmọ ẹ̀yọkú mẹ́sí ní ẹ̀ ń sọ ní ìsinmi pé ọ̀dà àwọn tó ti kó nú àwọn ẹgbẹ́ yìí ẹni tó kónu tí ẹ tó lóhùn ṣe bídí àmà ẹni tó kónu tàdọ́mù tó lóhùn ṣe bídí àmà tí ẹ tó wá sọ pé kó tó padà síbẹ̀ ní ráyè tí bẹ́ẹ̀ ń sọ fún un sọ yẹn yẹn mọ̀jẹ̀ ká ṣàṣe jù ká mọ̀ ṣàṣe lára àwọn àfa kankan kọ́ wa sọ ọdún léwa lérí o kọ́ di ànábì ànábì lè yẹn á pẹ̀lú ẹ̀ ànábì náà lè yẹn sọ ẹni tó bá ń jẹ́ àfà ọkàn ní adàpọ̀ bá lò wà tó bá ti wá rí pé a nítorí kí yàn bẹ́ẹ̀ nìyí lò yàn gbìyànjú àti sinlé àkáyì bí ẹni tó ń sọ fún yàn pé lójú gan tí ń sọ fún ọpẹ ẹjọ ẹni àmọpẹ ẹlẹgbẹ ẹmọ kámọsí kí ni kámọsí àbí kò ní kò àbí kò tó bẹ̀rẹ̀ ẹnìkan sọ fún pé أولئك حزب الشيطان حزبية تدس صناعي حزب حزبية يا واتتا قناني حزبية لكان سياسية إسلامية سكين أن نو يقوم بمبه ẹni wọ́n ń sọ lójú rẹ̀ pé alkùránì lò bó ṣe rí ó sì kà ipe al-ibra bil aqa'iq wal ma'ani lil musammayat wallahi fa kun ba ni ẹkẹkẹsẹ ní gbàmà ẹ̀sìn tó nínú pé ah, ọlọ́wọ́ bá mi sàn ní ilé tán rí o a ah, mo jáwọ́ kò níbi tí ń sọ yìí o ń sọ ọmọ ẹkẹkẹsẹ ni lẹ́yìn ìgbà ilẹ̀ tí wọ́n síbò míì ẹ̀ tí tún lè ń tún sọ àà àà tẹ́fẹ́ kó àwọn èèyàn sí náà ògidì pẹ́ tí wá dípá òyìn ti nífẹ̀ẹ́ yín alùsùn ní ẹbá ìrànwọ̀ gbẹ́ o tó wá fẹ́ wọnú gbẹ́ wọ́n kọ̀ mọ̀ tìdí báyìí wọ́n fa afa ẹgbẹ́ ẹmọ́ lọ fa ẹmọ́ lọ bá ti ní ìgbẹ́lu wọn lọ wọn kàrà jù ẹni ẹmọ́ dá lọ lọ́gbẹ́ yín àwọn èèyàn wá dìde wọn máa sọ pé ẹwọ́ ìtú wọnú gbẹ́ lọ ẹwọ́ onúgbẹ́ ní lọ wọn àwọn èèyàn mọ̀ sàlàyé alùsùn mọ̀ sàlàyé bẹ́ẹ̀ kí ẹrí wọn ti wọnú gbẹ́ lọ nù wọn. so àlàyé ẹ̀ mọ́ wá ní stages ni mọ́ ní stages mọ ní stages so òun náà ni pé kéèyàn ó fọ àfá àmọ́ dépò pé gbogbo bí tí bá ti ń lọ àwọn náà ń lọ́nu àìlè yìí kìí ti ara rẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa o nínú àṣejù bákan náà òun náà ni kí nípa ọ̀rọ̀ al-mu'amalat àṣejù tó bá wa mùsùlùmí ọ̀pọ̀ mẹ́rẹ̀kẹ̀tẹ̀ tẹ́ bá wo kíkó wa àṣejù wọ̀ ọ́ tí mùsùlùmí bá ń kó ma n tí ànábì sallallahu alaihi wasallam ní kẹ́lú mi ò kò sí ẹ̀ní ṣe kò ní ṣe n tí ẹdín gbé láti di ẹ̀hẹ́ kọ́mọ́ ìpè ní ní husnu tartib ẹ̀jẹ̀ kí n tó láti di ìyàwó fífẹ́ ìyàwó fífẹ́ fẹ́ráwò àṣejù wọ̀ tí n tí ànábì sallallahu alaihi wasallam pè ní ìyàwó fífẹ́ òun náà ni kí ọkọ àtìyàwó kí wọ́n fẹ́ra wọn kó jẹ́ pọ́jù pé wọ́n jẹ nìkan nípa fẹ́ nìkan ìkejì òun náà ni kí bàbá tó bí ọmọ obìnrin kó yọ̀ǹda pé mo fọmọ mi fún ọ ẹlẹ́kẹta òun náà ni kí wọ́n fúnra wọn ní sọ̀dọ̀ tẹ́lẹ̀ rí bá wà fọ̀dí ẹwọ ní ìmá tó wáyé pé kò bá sí kò sí nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ act sàmúdà kí ẹlẹ́rìí náà wà ń bẹ̀ àmúhùn òye sí nínú àwọn orígun tí a kà yìí tọ̀ ẹ wá wo àwọn èèyàn lónìí tẹ́ bá ń sọ pé kí ló tó fọmọ yìí lọ́kọ kò sí tí ó retí fẹ́ ṣe ìyàwó ìyàwó ní ọmọ retí ó lè wá mọ́ retí kó wọ́n ṣe ìyàwó yìí kọmọ olóyún àbí kọmọ sọ pọmọ yìí ń bẹ ní skul so gbogbo ń tẹ́ni tó wá wà nílé ọkọ ń ṣe lòun náà mọ̀ ṣe yóò sì mọ̀ ní ń bẹ ní skul so irú eléyìí àìṣejù àìṣètò yìí ó kó bá wa ó jẹ́ kẹ́lómi olóyún ó jẹ́ kẹ́lómi olóyún tó tẹ̀lé mẹ́ntó ní tó jẹ́ kẹ́lómi látara pé kí ni yóò kún wò tí ìṣetán so àwọn òbí nílẹ̀ Yorùbá ẹ ká pè láká yàrá wa tẹ́ rí ẹlòmíì tẹ́ lọ sí ìsàlẹ̀ níbi <coughs> ìdúbọ̀ tàmọ́ra wọn oríṣiríṣi níbi àwọn ìtọ́tìmọ̀ eh, alákòóró kankan tẹ bá bá àwọn ìyá tí wọ́n ń gba àárù níbẹ̀ kò sí tọ́fẹ́ sí ọfẹ́ sọmọ fún ọmọ rẹ̀ gbọ́n tí ma ń wí lọ rẹ̀nà onímọ̀ so kí ló fà àṣẹ jù tọ́lọ́wọ́ ọbọ̀ ọ̀ràn wa níbi ìyàwó síse ìtumọ̀ kọ́fẹ́ sí tọ́ kọ́fẹ́ sọmọ rẹ̀ lọ́mọ ní kọ́fẹ́ kọ́mbọ́ọ̀dù fọ́mọ yẹ kó tó lọlé ọkọ wọ́n fẹ́ ra àwo fún ra gbẹ̀ fún kó tó lọ lé ọkọ wọ́n jẹ́ kó ṣe nǹkan tó yẹ kó kó ṣe gangan ṣe rí ọ̀nà tí yóò fi ní jẹ̀bi ọlọ́wọ́n ọba ẹni tó bá ti lọ́mọ obìnrin tí wọ́n náà rí pé ó ti ń tó ẹni ọkùnrin pàtàkì jùlọ irú àsìkò yìí wọ́n náà ti rí títí ń píkì àwọn kọlù kan tí ọ̀fẹ́ kọ́ máa gbọ́ pé kalẹ̀ pé kalẹ̀ pé wá ẹni tó ń fẹ́ lọ lè mú wa tó irú àdánwò yẹn ò lè sí ọ̀rọ̀ yìí náà jẹ́nà ní ń bá sọ kìí ṣe àwọn tó bá jẹ́ oní súnà tó ń súnà ti mọ̀nà tí ó lè tiẹ̀ tó kí ni ọmọ yẹn kalẹ̀ ewu ló ń ṣe gan pẹ̀lú tó ń fẹ́ wá kódà kò sí tó burú bẹ́ẹ̀ kó mú ọkọ rẹ̀ wá kó sì mọ̀ lọ sí ilé ìwé tí bá ń lọ sọ àìmọye ọmọ sáwọn skul míì tó pẹ́ mọ̀ wò pé kò sí ìṣetán kò sí ìṣetán yóò so ó lè wá ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti ṣe òun wọn ò tún ní yanjú rẹ̀ nílẹ̀ kejì lẹ́kọ́yá tètè wá mọ́kún lọ́lé ọkọ̀ rẹ̀ káàtó ìjì rẹ̀ tó ní kejì bẹ́ẹ̀ náà ó lè tún ẹjọ́ pẹ́ lómi yìí wọn tó wù mọ́ ẹnà ọkọ̀ yìí wù mọ́ àwọn òbí yẹn wọn jẹ ìyà lọ́dọ̀ látara so kátó bẹ́ẹ̀ kátó bọ́ kini to nye ife n je gagan ti n je oma kiko gagan kuni nya jo re inu ti o ka na ni o ma le kwa kaka sere kinu to n je akwukwo oma kiko gagan unanye nso omalu ko kwanarle bi yoso babi abi si ti lo keje obodo jujo keje lo uko leyin ake ya payara fun so lẹ́yìn ọ̀nà pípa tí a bá ní tí a bá bímọ ọkùnrin tó bá kápá méjì kọpa méjì tí ó bá kápá kọpa ọ̀kan obìnrin kọpa ọ̀kan fún so kó lè pa orí rẹ̀ lọ́ba tán a máa níbi nílẹ̀ Yorùbá òbí mi lè ní èyí ti pẹ̀ràn àmọ́ yóò ní owó aláàfà yóò lówó tí ó dé máa máa wò tó lè jẹ́ kó owó nǹkan tí ó dé mọ́ wà wo àti owó kó wọn mọ́ gọ́ọ̀ owó mọ́ mọ́ sí tó bá tó gbé ẹjọ́ o lè ka owó ẹran o kò ní ṣe tó yẹ ṣe so n tí ọlọ́wọ́ ọ̀ràn tánàbí ọ̀ràn kò síbi kan ẹ challenge gbogbo àwọn àfáhùn kẹba wá bí tí ìjòkó ìsọmọlúkọ wà ẹba wà kárì kò sí so n tó ń jẹ́ kó àṣejù níjẹ́ káwọn èèyàn ó kí wọ́n ṣe anábì sallallahu alaihi ẹ̀tọ́ náà lànàbì sì pé irú àwọn nǹkan wọ̀nyí ẹtùmọ̀ wo mùsùlùmí náà gbàtà bá tó fi òkú àtẹjù yìí náà ni kọ́lá tẹ́ bá ń wọ ẹlòmíì tí wọ́n mọ̀ ní kò rí nǹkan kan ṣe láyé bóyá kò rí ní lẹ́kọ́ kò rí mọ́tò ra nǹkan kan báwọn so ó ṣe ṣe tó ẹ pé tí wọ́n bá mọ ọ̀nà tí èèyàn rárá fi ń ṣe nǹkan níwọ̀n tó wọ̀n tì kó lílo àwọn nǹkan yẹn ṣe ẹ mọ̀ wẹ́n tó kó fẹ́ fẹ́yàwó nìsín bóyá ọkùnrin ni bóyá tí ń ṣiṣẹ́ kan bọ̀ bóyá alákòójú ìka fún ní forty forty thousand naira wá òkú bàtí mi náà ti bẹ̀rẹ̀ sẹ́ ìgbémọ̀ plan bí ṣe fẹ́ ìyàwó bóyá one two ń dájọ ten ten thousand ó mi pé ọ́dá one and twenty thousand lọ́dún twenty thousand ọdún kejì one and twenty thousand ọdún kẹta wíwọ́n ní kálọ́ ní almost four hundred thousand nílé lọ́wọ́ ni mo fẹ́ sí ìyàwó báyìí yọkẹ̀ bá four hundred thousand yọkẹ̀ nà sí ìyàwó tán ni so yóò tún bẹ̀rẹ̀ tẹ̀ mí gbàtí yóò bá tún ti pé yóò tún bímọ gbogbo ohun ètò nà síbi ìkómà súnà lẹ́lòmí wọ́n lè máa wọ́n pé ah, ah, ẹ̀yìn àrùsúnà yìí ìṣẹ́mìnà náà lẹ́ń ṣe ẹ̀tí ń rí nǹkan ṣe ẹ̀lẹ́gbẹ̀rẹ́ kan lé so òun ò ní bá nà kúnà tẹ́yìn náà so kò sí ní tí wọ́n bá ti wà ní ojú ọ̀nà déédéé bí wọ́n ti máa gbádùn ayé bẹ́ẹ̀ ni yóò ti máa gbádùn ọ̀rẹ̀ sí rẹ̀ so òun náà ni pé ẹlòmí tó bá kún bímọ gbogbo tó bá ná lẹ́yìn ọdún mẹ́ta ní wọ́n ti kún nǹkan lọ tó ti ti kí ni tó ti kó máa so bẹ́ẹ̀ náà tàbá fẹ́ òkú náà àṣejù náà tún ni mùsùlùmí tó bá débẹ̀ íńtánẹ́ẹ̀tì ní káṣífẹ́ tó bá ti kú ẹwẹ́ ẹkẹrun sílá ẹfàtọ́ sílá kẹṣẹ́gẹ́ni kẹgbọmọ́lẹ̀ nkàlùkọ́ pẹ̀yìnrà sàmọ́ ti mùsùlùmí kọ́ ò wọn àjòkó àjòkó so jòkó látọ́kọ́ oúnjẹ wọ́n dáná jẹ fún ọ́n sí pàtí ni sùrù eléyìí náà àṣejù nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa so ìfí tuntun ti gbẹ̀yìn òun náà ni nínú àwọn àṣejù tó tó wà ní àwùjọ òun náà ni àṣejù níbi à ń kíra ẹni à ń kíra ẹni so níbi àwọn mọ̀hàmìlá àti àkíra ẹni àṣejù so àṣejù ní ọba mi lọ́wọ́ kan tán <coughs> ó tó dìde jìlé ó ràgbé kó ní yóò nìkan ẹ̀wọ̀n bàrẹ̀ lọ́wọ́lẹ̀ méjì akíni tó eléyìí so kò sí nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa tó bákan náà kí ọmọ tẹ̀ kíyàn à ń kúnlẹ̀ kíyàn tó gbúrú èyí náà àṣejù tí Islam tí kò fi ọwọ́ sí fún mùsùlùmí ni torí pé kí ni Annabi sallallahu alaihi wasallam fi ọlọ́wọ́ bá rán kò rán ipe kó máa sọ àwọn èèyàn di ẹrú rẹ̀ bóyá ni pé ọlọ́wọ́ bá rán kó tú àwọn èèyàn kalẹ̀ káwọn èèyàn kí wọ́n ní

ẹ̀tún ní a máa kú ikábọ̀ kíyàn máa so bẹ́ẹ̀ sì ni àṣejù kọ́ ẹni tí ń kúlẹ̀ gangan ní ń ṣe àṣejù ẹni tẹ̀ fún gangan ní ń ṣe àṣejù torí pé kí sallam njọ́ tí Mu'adh anabi rọ lọ sí sham hadith yìí hadith tó ní àlàáfíà ni ìkan bẹ táwọn oníbíyà lẹ́yà táwọn bíbíà tó máa ń sọ sùn yẹn abdullahi bin awfa òun lọ́gbà yìí wọn àdìsí yẹn àwọn tọ́ríkọ̀ yẹn ni túrùkù rẹ̀ wà dọ̀ífà tutura sáàdì rẹ̀ àwọn kàtàn jẹ́ ìjálù tẹ́jẹ́ dọ̀ífù wà ń bẹ̀ àmọ́ ìṣe ni sọ yìí ń bẹnu mustadrak hakim gbogbo àwọn ìjálù rẹ̀ ẹ̀pọ̀ ṣe ni lálàáfíà wọ́n pe ìgbà tí anabi mu'az ọwọ́ tẹ̀ fún dẹ́lẹ̀ iná tẹ́lẹ̀ bá ń sọ ní ẹmọ ní kámọ́ tẹ̀kíyàn àmá ṣe ẹ̀yìn bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ yàgbẹ́ ẹ̀yìn tẹ́lẹ̀ rẹ̀ mú nǹkan ẹ̀yìn bẹ̀rẹ̀ mú ní ṣògbúrò àwọn kan yẹn jẹ́ pé yẹn ń fi làákà ìyàn ṣe rè ní bí lápòjúwe kí wọ́n sọ fún yẹn pé òun kírun ẹni wọ́n ń sọ̀rọ̀ lérò wọn ni wọ́n sọ̀rọ̀ mọ́ lérí rùn ìgbà tó wá kírun tán ó wá rí ní sọ̀rọ̀ wá ní ìrìbọ̀rọ̀ nìyí náà tọ̀hún eré ìrùn ní sọ fún ọ so ìyẹn fẹ́ kíyàn náà là ń sọ pé tó bá fẹ́ kíyàn o à kì ń tẹ̀ kí islam sọ nìyẹn tó ìgbà tí Mu'az tó wá rí ànábì tó tẹ̀ sí kí ànábì ànábì ní àkókò ah, ẹ̀ ó wá sọ fún ànábì pé á ah, ó ní inni qaddimtu ṣáàna ó ní mo dé ṣáàm wa ra'aytu ahla ṣáàm mo wá rí àwọn ará ṣáàm yasuduna li ahbarihim wa ruhbanihim àwọn tó ń já fa àwọn jíù àwọn afá kírísítẹ́nì wọ́n máa ń tẹ̀ àwọn ọmọ lẹ́yìn wọn máa ń tẹ̀ kí wọ́n ni nígbà táwọn ọmọ lẹ́yìn wọn ń tẹ̀ wọ́n wá ní á ah, ipe kí ló dé tẹ̀lé ṣe báyìí fúnra yín wọ́n wá ní kánà al'ambiya yasjuduna yasjudu atba'uhum wọ́n wá báwọn ṣe àwọn ànábì ọlọ́run tó ń ṣáájú wọ́n sì máa ń ṣe fún wọn nù ànábì wá ní àà kadhabu ala anbiya'ihim wọ́n parọ́ mọ́ ànábì wọn ni kama harrafu kutubahum ẹgẹ́ bọ́ ti chéńjì tíra wọn náà wọ́n parọ́ mọ́ ànábì ọlọ́run ni tó túmọ̀ sí pé ànábì wa sọ pé ah, kọ́mọ́ tẹ̀ kí ẹnìkan kan mọ́ o tó lè túmọ̀ ipe a kì ń tẹ̀ kíyàn nínú Islam ìmọ̀ tẹ̀ kíyàn yẹn àṣejù ni o àṣejù tí ọba mu ni tí Islam sọ fún wa because ẹni ọ̀lẹ́tọ̀ọ́ gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá tọmọ yín ti fún Ànábì sallallahu alaihi wasallam wallahi ẹ̀kẹ́ lè mọ̀ pípẹ́ àánú ọlọ́wọ́ bá tó lágbára ni amẹ́nu pé kò kúnlẹ̀ fún yín wọn wá sọ di fìtínà mo rí experience ọ̀yẹ́ àwọn ọmọ méjì kan àbí ẹnìkan ni ó wá ń sọ fún mi pé ó ń ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ sí màmá òun ṣẹ́rí nígbà tó máa ń ṣe bí ọmọ gírí láwọn obìnrin ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ sáwọn méjèèjì àwọn méjèèjì wọ́n ní oyún but wọn mẹ́ táwọn lóyún fún ma àwọn méjèèjì wá bí ọmọ yẹn ọmọ yẹn jọkùnrin ṣùgbà tó wá di pé àwọn ọmọ òun dàgbà ẹnìkan ṣe súnà láàrin wọn ẹnìkan wọn ò ṣe súnà so ẹni tí ń ṣe súnà ìgbà tó ti gbọ́njú tó ti bí ọmọ rẹ̀ pé ta ni bàbá òun fẹ́mọ̀ sọ fún mi pé ẹmú mi lọ ẹmú mi lọ ẹmú mi lọ fẹ́mọ̀ sọ pé kó mọ́ wọrí ìyá wọn sọ pé wá ìmọ̀ bàbá rẹ̀ ìmọ̀ ìmẹ́ni kankan nínú bàbá rẹ̀ gan yìí rí mọ́ ah! sọmọ yẹn ó ti gbà kámú tiẹ̀ torí pé kí nínú súnà nẹ́bí sọ̀lọ́ sálàm ó ti yóò pé ntọ́lọ́run bá ti kọ́ náà ni ọ̀sẹ̀ dẹ́n tó ti ṣẹlẹ̀ kọjá kí lẹ́yìn lẹ́sìn pa rẹ̀ so esi mímọ̀ jẹ́ kó yíyàn kẹ́rin kí wọ́n mọ̀ banújẹ́ ẹ̀rẹ̀ lómi nǹkan tó ti ṣẹlẹ̀ wa, ọdún mẹ́wàá ni ó takútì ni ó mọ̀ wá ran ni ó mọ̀ ran mọ́nu ti so ọ ní pé ìgbà tí kàlàyé tó ń ọ̀rẹ́ mọ̀mọ́ rẹ̀ ọlọ́wà wá sọ́dọ̀ mọ̀mọ́ òun tó ló ti develop hypertension ó ló ní ọmọ tòun tó lè tóbi oṣù méjì nìsí ọkàn kí òun lọ́rùn ni ẹ lọ sí bàbá mi hàn mí ẹ bàbá mi ah, mo ti sọ so ó lè tó kí ọrùn gbogbo jìgìjìgìjì àkíní kan wọ́n bá ifá òkú dàda ẹni tí bàbá wọn so òun wá ń wo pé tí ah, ọmọ ti kì í dààmú rẹ̀ ni wọ́n á ní à níjọ́ tó

kọ́lẹ̀ lómi ni yọ kọ́ lọ́mọ kalẹ̀ ní o wọ́n kọ́ lọ́mọ kalẹ̀ ní bá ti kọ́ lọ́mọ kalẹ̀ ó síra rẹ̀ nù èyí kọ́ mọ̀ wọ́n ló bí so ọmọ ba yóò bá kọ̀ kalẹ̀ àti mú oyún lè ó ti kọ́ gbèsè kọ́ mu ní so ìwọ àti ìyáwó ẹwà jọ sí kíni wọn àjọ sí pé so wọn àgbọmọ iya ìyá kódà lónìí ìyá lóto lówó lóto kọmọ kalẹ̀ ọmọ tó fún ara rẹ bí so ó ní pé àwọn àṣejù náà ni gbogbo àwọn nǹkan báyìí ń tẹ̀ kiri ẹni ẹlòmí ń ta gbọ́kànlé yóò mọ̀ pé pé ah, àwọn kìíní ni wọ́n jọra wọn lójú ìjọra ẹni lójú kọ̀ ìdó ti ẹ̀sìn ọlọ́wọ́n ọba ni lẹ́yìn náà àwọn táwọn ti súnà náà ṣe rí àwọn kan bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ máa kíyèsí tábà pàdé àfa àfẹ́ yìí sọ ọlọ́run sẹ́ èyí tó bá ń jẹ́ àfa o ló súnà o rí ọmọ káwọ́ sẹ́yìn kẹfọ́ yìí kí àfá ẹ̀rẹ́kẹ́ ọmọ yọ̀ dí sẹ́yìn kí àfá sókọ́ àtàfàmọ́ bá wà lórí ìjòkó mọ́ wulẹ̀ náwọ́ sí mọ́ náwọ́ sí salamu alaikum wa alaikum salam ẹ mọ̀ wúra yín torí pé kíni sẹ́kù sèmi nàlẹ́ rahmatullah tẹ́ gbogbo ẹ̀rí táwọn rí nípa pé à ń ba ara ẹni lọ́wọ́ lẹ́yìn bàtà bá tán orí ìdúró ni ẹ̀rí tó wà fún kí ọ pàdé ara yàn akẹ́niyàn náà wà lórí ìdúró kó débà lórí ìdúró kó bá lọ́wọ́ ẹni tó bá ti bá lórí ìjòkó kò ní ìdíkó náwọ́ ti mọ́ náwọ́ ti torí pé kí ní ibi náwọ́ ti hun ni títẹ̀ wọn ti fẹ́ mọ́ ṣẹlẹ̀ díẹ̀ díẹ̀ tó mọ̀ pé ah, ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí tó bá rú ohun tí ṣẹlẹ̀ yìí mọ̀ kò ní ìdẹ́ntọ́ bá ti wà lórí ìjòkó mọ́wùlẹ̀ náà wọ́n ti pé jẹmbà lọ́wọ́ àbọ̀pàdé àpàdé àwọn èèyàn lórí ìjòkó ìjòkó bá ti dé so òun náà ni pé àṣejù nínú ẹ̀sìn mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí ní gbogbo ìṣe sí gbogbo gbogbo tí ẹ máa ń ṣe bẹ́ẹ̀ sì ni àìṣe ètò náà ẹ gbọ́dọ̀ jìnà sí torí pé kí ni aburú tí mẹ níbi àṣejù òun náà ni pé ẹni tí kì í ṣaláṣejù àyàn wà máa rí ọ̀nà sí aláṣejù tẹ́lẹ̀ bá pàdé yìí nìsìn o lè máa ní ẹ̀yìn tẹ́lẹ̀ wíwá ń gẹ̀gẹ̀rẹ̀ gọ́rùn látara pé kí ni ó ti lẹ́kàn tó pé ní kèfèrí so àṣejù ìmọ̀ ń generalize ṣé wá rí àṣejù ní ẹ̀sìn ni máa rí bẹ́ẹ̀ o àṣejù ní ẹ̀sìn ni àwọn ẹ̀sìn máa ń rí ààbò sí yẹn sí fún ẹ̀sìn ni tọ́ba rẹ̀ nìkan nìsìn tó wọ tó ní kòkòtò tó ní ọgbọ̀n wọn ti ẹ̀fẹ́ mọ́wó ṣe rí wọ́n kọ́ sáré mọ́ àtàkì náà ni pẹ̀lú ọmọ rẹ̀ àtàkì ọmọ àtàkì jábà bó lónìí kọ́ọ̀bù ọmọ àtàkì ẹ̀ ni tó látara pé kí ni ó yẹ nìkan ti sẹ́ẹ̀ rí ìjọ kan wọn sọ fún àwọn pé ṣé tí ẹ gbogbo ẹrú tẹ bá ti rí ẹ sáré mọ́ àtàkì wọn tẹ́ni ẹ ṣe ọ̀nì pásítọ́lì bẹ́ẹ̀ sì ni àwòrán tẹ wá ń ṣe ni pé tẹ bá rí ẹnìkan tó wá jalè nísìnyí tó wá wọ agbádá wá ẹ̀yìn náà ti rí pé agbádá lọ́wọ́ ti jalè níjọ́ tẹ bá rí gbogbo ẹni tó wá agbádá yẹn o kí ló ń jẹnẹrétì gbogbo àṣìṣe tẹ́nìkan bá ṣe lórí gbogbo onísúnà yòókù fẹ́ yẹn gangan lẹ́mọ̀ dáràn pé tọ̀ alọ́mọ kan nulè wa bó ṣe rí nù ẹ̀mọ̀ sọ pé rẹ̀ àbábùrù rẹ̀ abẹ́lómi irọ́ ní mọ́ pa yẹ gbogbo ẹ̀ máa ń gbé ọmú ìyá ogun mú kíní mílìkì fáwọn ìyá yìí níta máa ń gbé apá ẹ̀rọ fáwọn bàbá yìí burú léyìí aburú láńlá ni ńgbólẹ́ ti rí ńgbólẹ́ ti gbọ́ alẹ́ nìkan ti ti sọ ńjọ́ kan nílọrin òun ti sọ pé òun ní ẹnìkan nu lé àwọn ipe ó gbé ó gbé kọ́lá ìyẹn ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ gbàtọ́ lọ́wọ́ sí ẹnìyẹn bẹ́ẹ̀ Saudi ẹni kan fóònù ni ó ní ẹ ṣé àfa Ibrahim ló pé ó ní ẹ ok ní kíní àbí ó ní ẹ ńlẹ ní ó ti rà kọlù báyìí ó sì tún ká Ibrahim ọyá bá sọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀ wọ́n sọ fún mi ni wọ́n ní ìgbìlẹ̀ so bí wọ́n ti wá máa rí káàkiri irọ́ irọ́ irọ́ irọ́ tó máa ń pa káàkiri nù sàmẹ́ nínú ọ̀rọ̀ tiwa náà àwọn tá à náà ká máa ṣe àṣejù káti máa ṣe àṣe ètò ṣẹ́rí àṣe ètò ìmọ̀ ń dá fìtínàlẹ̀ náà ni bá ti jùlọ máa ń dá wàhálà alẹ́ bẹ́ẹ̀ làṣejù náà máa ń dá fìtínàlẹ̀ ẹlòmíì yóò máa gbọ́ bá ti sọ̀rọ̀ kúnlẹ̀ yìí àmọ́ kan bẹ wọ́n ga bí òkè lọ́dọ̀ rẹ̀ ni tó bá ti rí wọn yóò kúnlẹ̀ ni ó ti ẹ̀tọ́ àwọn obìnrin àwọn obìnrin àwọn obìnrin àwọn obìnrin tó ti tún náà tòun èlé kankan kẹ́kẹ́ ni wọ́n dó nítorí wọ́n ti yọ olódodo wọ́n bá nìṣó

so omi ìpé gbogbo wa á jọra wa nítorí wá fẹ́ ń dá pé ilé ìfẹsẹ̀ lè gbọ́ tó bá ti ṣàlàyé fún tó àìkú dọ́gbàdọ́gba lòun náà bá nílò tán o aláìṣẹ̀kẹsẹ̀ nìkan yóò yẹ pé ah òótọ́ sì ni tí ẹni yìí sọ sọ́yẹ́ pé nínú ọ̀rọ̀ mi tó ṣe kókó òun náà ní pẹ́ dákọ̀ àtàǹsí súnà ẹmọ́ yìí ká ráfà àwọn kan sí gíní o sí bẹ́ẹ̀ pé wọ́n mọ̀láíkà o irọ́ la yu'rafu ar-rijal bil لا يعرف الحق بالرجال إنما يعرف الرجال بالحق ààyè mú òdúdó pé òdúdó àwọn lágbàjá ni wọ́n ní àwọn ni ń àwọn rí òdúdó lára àwọn dáwọn èèyàn mà nítorí kọ́ ń jẹ́ olódòdó ni ẹgbẹ́n tí ó bá ti fẹ́ mú òdúdó lọ́wọ́ bá ti fẹ́ rìn wọ́kọ́wọ́kọ́ kí n ra mọ́ ra òkè á ẹni tí fẹ́ bẹ̀rẹ̀ nìkan rèé o tó kọ́lọ̀ ọba kọ́mọ́ṣà mú wa dúró gbogbo àwọn nǹkan tó ń jẹ́ nǹkan ṣẹ̀yà tíìn àwọn ìròrí burúkú tí kan ń fàyàn síbi aburú síbi àìjó dédé ó lè bàfà náà o ìrọ̀lẹ̀ mi ọ̀gbà àwọn lágbájá ti ló èrò ni owó ètò ẹlòmí lágbájá ti ní iyì ètò ẹlòmí ojú rẹ yóò fẹ́ rí ojú rẹ ní bọ́ọ̀dì náà ni ó ní tí yóò sì lè rí ni redonat royatun látòdà èyàn láíláí kí wọ́n fẹ́ kẹ́ everybody fẹ́ràn ni ẹ̀yẹn gbàtẹ́ ìfẹ́ káwọn tó wọ́n fẹ́ràn yín nìsín táwọn ò ti máa kórìíra yín díẹ̀ díẹ̀ nìsín àbáwọn ní ètè yàn ìyẹn làwọn náà kẹ́kẹ́ dúró pẹ̀lú àwọn atáwà jọ gbọ́ra wa yé yìí má lọ sọ́dọ̀ àwọn eléyìí o pé a fẹ́ wojú retí wọn ò lè rojú retí wọn a fẹ́ wojú retí wọn o àtàwọn náà bá kú òtò epo wọn ń di onísúnà náà ni sùkọ́lọ̀ kọ́mọ́ṣà sànà àkómọ́ àdó subhanakallahumma